ẹgbẹ́ ìgbésíwájú tí àwọn gbèsè tí wọ́n gbé kalẹ̀ yóò bá ìjókòó yìí ṣùgbọ́n ní kí àtúntà wọn gbé ìjókòó yìí a máa bẹ̀rẹ̀ sí ní wò láì ní orí facebook pẹ̀lú james sáàkì bàtírọ̀ ṣùgbọ́n àwọn tí a bá jẹ́ ìpínlẹ̀ ṣùgbọ́n bá ti bẹ̀rẹ̀ ní ìsìn ìṣàkóbá kí àwọn náà ṣí àìpẹ̀lú àwọn tí a bá jọ wà ṣùgbọ́n ní ìyá olùkọ́ ti kí àtúntò kí ó dé ní àgbáyé orí ọ̀dọ̀ náà ṣùgbọ́n wọ́n ti bọ̀rọ̀ lóko musa ọba musa ọba àbí ojú facebook lágbára náà ṣe sáré èyí lórí sáàtì bàtúrà wọn tó kí àbá ti ń pè àwọn orí ìṣọ́ọ̀la wọ́n bá mi jẹ́ lsa uh, cul jẹ́ sátò lẹ́yìn bàtúrà ba s w e r a h ṣùgbọ́n tí ọ̀rọ̀ yẹn àti lára àwọn bá náà náà tó tí a bá gbé sórí sí tí a bá gbé sórí fóònù wa lórí Facebook inṣàlá arábìnrin sí láì arábìnrin sí ìlú láì inṣàlá ọlọ́pàá tá ní lọ́rùn fún wa. so bí ẹ kì í tàbí ọ̀dà ìsinmi ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ náà ni tí wọ́n fi bá wa sọ̀rọ̀ nítorí bí ibi tí wọ́n gbé ní oṣù tí kò bá ní kìlọ̀ ní ọlọ́run bá àgbà àlọ́sàbà ṣe ìsọ̀tì àwọn tí a ti fún wa wíyìn náà ọlọ́mọdé àti ní ìrọ̀rùn káwa wọ́n dé sí gbogbo tí wọ́n bá sọ wọn náà ti gbàgbé gbé yìí ìdílé wọn sọ sọ̀rọ̀ sọ̀rọ̀ wa wọ́n lè tẹ̀fọ́ lọ́mọ وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير أمر بعبادته وبتوحيده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من عبد الله ووحده صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته الباب الحادي عشر باب لا يذبح لله بمكان يذبح فيه لغير الله بل نقوى سني من كتاب التوحيد ونيسي pẹ̀lú àdìwọ́ gan láti máa pa àwọn ẹran wa dá pa. àyẹ̀wò láyé lò fún àdúgbò ẹran. ẹran mi bá gbọ́ wọlé yìí yọ ọmọ ìyá lẹ́nu ìwọ tó láyìn bọ́lá ti dú dáadu bọ́lá ti pátá àpá àníkàtà ti jẹ́ wọn ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ti wá nítorí pé ẹ̀rọ kejì kálukú ń jọ́sìn fún nǹkan yẹn gangan gangan lọ́pàá bàrà jù lọ́dọ̀ rẹ̀ ju gbogbo nǹkan mi lọ. ìdí nìyí tóbi jẹ́ pé gbogbo tí kálukú bá ń ṣe láyé yóò máa fẹ́ láti fi nǹkan yẹn ti fọ́tò ẹni tí ń jọ́sìn kan. ẹ̀rí kejì mùsùlùmí táwọn bá ń sọ̀rọ̀ tá a fẹ́ kẹ́ni tá à ń bá sọ̀rọ̀ gbà wá gbọ́ lórí ní tá à ń bá sọ tá a fẹ́ búra ní Yorùbá lẹ́bù ẹ̀rí pa ni sọ pé ọlọ́run gbọ́ ẹ̀yẹ́ máa kíyèsí ìgbàgbọ́ sọ pé ọlọ́run gbọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ó lè sọ pé Jésù ọlọ́lá ń gbọ́ wọ́n máa yà wọ́n lẹ́nu tó ń bolú fún gbọ́ mo lọ wà fún ẹ tó fi bọ̀ bẹ́ẹ̀ nítorí pé kálukú pẹ̀lú nǹkan tó ń sìn yóò máa gbìyànjú láti ti gbogbo nǹkan yóò máa ti lọ sọ́dọ̀ ìṣèjọsìn fún un ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀rí bí ẹni tí kọ̀ọ̀kan náà wọn bá gbọ́dọ̀ sí nǹkan míì lọ́gbàgbọ́ wọ́n ní àyè kan tẹ́kí wọ́n ti ń pa ẹran tiwọn náà tẹ́sí bí wọn ọ̀dá yẹn wọn ọ̀pẹ́ rẹ̀. bí wọ́n ti débẹ̀ ẹni tí wọ́n máa dá ọdún tí wọ́n ń sìn yún nídìí ẹ̀rọ tí wọ́n fẹ́ pa. ó lè jẹ́ pé ojúbọ ògún làwọn ọmọ ẹlẹ́yìn ògún làwọn tó máa dúró rántá fẹ́ jẹ. ojúbọ èṣù làwọn ọmọ ẹlẹ́yìn èṣù làwọn tó máa dúró rántí wọn fẹ́ jẹ. torí kí ni ológun ọmọ ẹgbẹ ogun ọgbọn balùbáríkà tẹrẹ eléṣù yóò fẹ́ kí ètò ọkọ ọmọ fi àlùbáríkà sí ẹrẹ ìgbà tí wọn bá sì dóńgbò rẹ ìṣẹ̀lẹ̀ rí tí wọn dóńgbò rẹ lórúkọ ògún bẹ́ẹ̀ náà ní lẹsù máa rẹ lórúkọ ètò ń tó náà bá yóò dùn ní lórúkọ sí àwọn tí wọ́n á dàmà báwọn ẹni tí kìí ṣe mùsùlùmí tí wọ́n bá du ẹran wọn lẹ́yìn ibi tí wọ́n á ti máa du orúkọ kan míì tó yàtọ̀ sí ọ̀wọ́ eléyìí táwọn ń jọ́sìn fún yẹn gangan gangan ni wọ́n á máa dá kótó di pé wọ́n du ẹran ẹni wọ́n bá ti lè mímì pẹ̀lú rẹ̀ mà bẹ́ẹ̀ tó ní bá fẹ́ du ẹran lórúkọ ọ̀wọ́ ìgbọ̀dọ̀ mi débẹ̀ ń fi lọ́ọ́ mo fi ṣe kíni orúkọ Allah ni wàá tún tèmi yẹsẹ lórúkọ ògún yẹsẹ lórúkọ jésù yẹsẹ lórúkọ èṣù tó ń ti kú orúkọ Allah ni màá fi dú ẹran tèmi ọ̀gbọ́dọ̀ bí àyè kan náà tí wọ́n ti ń dún bú ẹran lórúkọ nǹkan mí ìtura tó ṣe Allah ni màá fi dú tèmi náà. kí ló dé nítorí bá nínú Muhammad. صلى الله عليه وآله وسلم منه إلا نتوبه hàn wá onáni anáhìó anilwọ̀sẹ́ ilẹ̀ إلى sí ilẹ̀ ìṣẹ́ gbogbo ọ̀nà tó lè gbé ní padà dẹni tí ó máa lọ ṣẹbọ sọ́lọ̀ ànábì kọ̀ fún wa láti sọ̀rọ̀ ojú ọ̀nà bẹ́ẹ̀. Bàbá ìgbà tí ọba mẹ́rin ti ẹdí wà á tó bisimilayi ọ̀wọ́ ọ̀wọ́ ẹ̀ṣùgbọ́n ṣùgbọ́n mọ́tàkùn ti bẹ́ẹ̀ náà ti ń bí ọ̀nà lórúkọ ògún ibẹ̀ náà ni wọ́n ti ń du lórúkọ èsù ibẹ̀ náà ni wọ́n ti ń du lórúkọ jésù òkun mọ́míjọ kan bí wọn náà padà máa òkú tí ní bẹ́ńbẹ́ èyí tó bá lukaluku kó fi dùn lẹ́yìn ọ̀dà ti ti tèmi lórúkọ ọ̀lọ́ lẹ́yìn ọ̀dà bá ti lórúkọ ògùn bẹ́ẹ̀ lórúkọ ọlọ́ọ̀ ní bẹ́ẹ̀ nínú ọkàn mi yóò burú bẹ́ẹ̀. ẹ̀ríkẹ́ díẹ̀ díẹ̀ lẹ́yìn náà ṣe dẹni ló fi sílẹ̀. irú àtọ́jú eléyìí ti pọ̀ gan pàdánù ìsọ̀rọ̀ máa náà عن الوسائل المفضية إلى الشرك àdáni kọ fún wa láti ti àwọn nǹkan tẹ́ pé àwọn kankan fúnra ara wọn èsè fún èsè sẹ́bọ̀tọ́ náà ṣùgbọ́n wọ́n lè gbé mi lọ síbi kí èèyàn padà dẹni tí sẹ́bọ̀tọ́ náà ẹjọ́ ká wo àwọn àpèjúwe yìí tó ló dé dára ní sọ̀rọ̀ máa lè sọ́nà tó fi kọ̀ fún wa láti ti sọ láti máa kọjú sí sáré. kọ́dà kò sí pé lọ́kàn sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àlẹ́ mi lẹ́fẹ̀ẹ́ sí kì í sẹ́ni tó wà sáré yẹn lẹ́fẹ̀ẹ́ pè é ẹ sì ní kankan tẹ fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ tó pọ̀ láti kẹ́ wá kọ́ sí sísáré eléyìí ló bàrà ti sọ wípé sísáré kan máa bẹ níwájú mọ́sálásí tí nígbà tí ń ṣe sọ̀lá sàárè yẹn ọwọ́ ń bẹ láàrọ̀ ògiri mọ́sálásí lágbàbí tí lè máa mú dúró sí ẹ gbọ́dọ̀ tó sọ̀lá ti kàkànnù mọ́sálásí yẹn. لماذا؟ يجب عليه الأنباء لكن هذه وسيلة مفضية إلى الشرك ọ̀nà tí ọ̀padà gbé ni lọ sí ìsìláàmù tó sọ yìí pé wọn ò gbọdọ̀ sìnkú sínú mọ́tíláṣí tẹ́ bá ti sìnkú sínú mọ́tíláṣí tó dé kólú kíláṣí ló kọ́kọ́ ń bẹ gbájú fún tó tókù wa náà rẹ̀ tẹ̀sẹ̀ ní káwó kù yẹn tọ́ba ajẹ́ pé sáré ló ti ń bẹ sáájú kẹ́ tó kọ́ mọ́tíláṣí lé lórí ọ̀ràn yẹn ní káwó mọ́tíláṣí yẹn ẹ dúró owó a sì gbọ́dọ̀ wò. àkàràmọ̀kùnmọ̀lá ẹ̀yin ò òkú yín sínú mọ́tíláṣí ẹ̀ síwájú imam ṣùgbọ́n ẹtì òkú sínú àgbàlá mọ́sálásí ẹtì sínú àgbàlá mọ́sálásí lẹ́nu àbíjá rẹ̀ ti sálọ àlá lẹ́nu ọ̀nà tọ́ilẹ̀ ìbẹ̀lẹ̀ ẹtì òkú yẹn ti pọ̀tọ́ ọ̀dà wọ́n ti gbé lẹ́yìn òkú táwọn ti sọ láti mọ́sálásí gbàtí o ti wá ju wa lọ́wọ́ àmọ́ kọ̀ọ̀kan kọjá nítorí pété bá lè pété gbèrègbè àwọn kan ń bọ̀ fẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní bọ bàbá tẹ̀ sí síbẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sin màmá tẹ̀ sí síbẹ̀ yẹn wọ́n fọ ikú òkú ọ̀sùn bẹ̀rẹ̀ sí ní kú bá àbá ti sì ká wọ́n ló ti tó àgọ́rin ọdún tí bàbá tí wọ́n ti síbi ìsì kú kí ló ní tó ti jẹ́ pò nìkan ni wọ́n gba òkú rẹ̀ láyè láti sin sínú mọ́tíláṣí yìí tí ọ̀bá lọ jẹ́ pé wọ̀lí ọ̀nà kan ni tí ọ̀bá lọ jẹ́ pé kàrámà rẹ̀ làwọn bá bẹ̀rẹ̀ sí pé gbogbo ẹ tó bá ní bùkátà ẹ máa lọ sọ ìrìn ẹ̀ka lẹ́bi sáré o. Tẹ̀mọ̀ kó náà padà di wọ̀sí ilé tún mo gbé yẹ tún ilé ṣe. Tọ́ ọ̀dà ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ ṣe pọ̀ náà lẹ́ni tó kọjú sí sáré. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé wọ́n ti fi òkú kan sínú sáré. Wọ́n sì wẹ̀ wọ́n bá tọ̀ gbẹ̀yìn sí lára ṣáájú kótó di pé wọ́n ti sínú sàárè wà lẹ́ẹ̀kí wọ́n ò ti sọ̀rọ̀ ẹ̀sùn ìjànà àgàtì lára. àwọn mùsùlùmí wọn láǹfààní àti mẹlẹ́ ìsìláàmù ti sọ pé ẹ̀gbọ́dọ̀ ti sọ láti sí sàárè táwọn wá fi sílẹ̀ náà ẹ̀dá bẹ́ẹ̀ fi pé táà tiẹ̀ múnú àkọọ́lẹ̀ tiẹ̀ nu bàbá ti ṣèjọ́ kẹta tá a ṣèjọ́ kẹjọ fún un tá a fògójì ọjọ́ fún ó ti fi sọ̀rọ̀ àti ìjẹ̀nà àgbà tó di ọlọ́mọdé níbo ni bíbí àti lágbára tó nà ọ̀lágbára àti dàgbà àti fòfò níyẹ̀ sọ̀rọ̀ àti ìjẹ̀nà àgbà ẹ gbọ́dọ̀ ṣe fúnfún yẹn lára bóyá àti àti àti ti gbọ́ pé wọ́n wọ̀ àti gbọ́ pé wọ́n bá sọ̀rọ̀ gbẹ̀yìn sí lára sọ̀rọ̀ àti ìjẹ̀nà àgbà nìkan ni wọ́n ṣe sí lára sallallahu alaihi wa sallam bó ti ṣe wọ orí tẹ bàtí à ọwọ́ ayé sáré tuntun nítorí ẹsìn eléyìí wọ́n ní à ah, orúlẹ́kù ẹlẹ́ ẹ̀ẹ́dẹ̀ntùmùnì kí ló mú iná kan fún kótó ìfẹ́ lọ sí wọ́n ní à ah, ẹ̀rú ń bọ̀ akọ́mọdé pa ta mẹ́rin lójú ni aláìbá ní ọba ti sọ láti sí lára gbára sáré rẹ̀ bákan náà arábìnrin kan wà nínú pàṣẹ muslim bẹ́ẹ̀ náà làdí ìgbà alákọ̀ọ́kọ́ yẹn tó máa ń ṣètọ́jú mọ́tíláṣí àtọ́jú sọ̀rọ̀ wá àbí sẹ́lẹ̀ àníbi wá béèrè rẹ̀ wọ́n ló ti kú ìgbà wo wọ́n ló kú òru ló kú àbẹ́dá ọ̀run máa ń lójú ẹ̀ ń tó níbi jẹ́ bá ti ti wọ́n lọ sí ti sáré rẹ̀ wọ́n ti sọ láti ti lára gbára sáré rẹ̀ àjẹpẹ́lẹ́ ìdí àyọkúrò nínú wọ́n ti sọ láti fi sáré rẹ̀ tọ́ ẹ wọ àpèjúwe mi Islam wa ó ní tẹ́ ẹ bá fi orí tẹ́wò kẹ́ ẹ sàdúrà tẹ́ ẹ bá tẹ orí tẹ́wò kẹ́ ẹ a sì máa pé alhamdulillah gbogbo oníkàlùkù wa lọ́mọ àdúrà yìí. السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين أنتم سلفنا ونحن إن شاء الله بكم لاحقون رحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية هذا جالس المتبات يريده وقو مسلمين في مؤمن يشان تسبه التي ترى داداكوا تبواجه واجه تاريخ فقطو تبواجه تبواجه تبواجه تبواجه تبواجه تبواجه تبواجه تبواجه تبواجه تبواجه تبواجه kọ́tọ́ tẹ̀ ṣàdúrà níwájú sàárẹ̀ ànábì àbí ọ̀dọ́. ẹ má gbàgbé pé gbàtẹ́ lọ sí hajj inú tẹ́tẹ́ nìkan fi rán ẹni tó bá dé wájú ànábì bá ń tọrọ mi náà pè mí ó lè lò mí ń gbẹ́ pé tẹ́lá tí wọ́n ti sáré kan ọ̀tọ́ kẹ́ sàdúrà fẹ́ kọ́ sí sísáré o. tẹ́ ẹ bá ti sálámù sábà ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà àlùsẹ́lẹ̀ tó bá wù yín láti sọ̀rọ̀ kankan lẹ́yìn rẹ̀ ń bọ́ lẹ́kọ̀ọ́ títí ẹ kọ̀ sí sọ́kẹ́bílà. ẹ gbọ́dọ̀ kọ́ sí sísáré sàdúrà torí pé àwa ti pé òkú òkú ọ̀lágbára láti ṣe tí lágbára lórí rẹ̀ gan nígbà tí ò ti kù sílẹ̀ ìgbà tó wá kú ìní àwọn àdé extraordinary man kò lè tètè. kí ló dé tí islam ìwé àtọ́kùtà bá bẹ́ẹ̀ tọ́ ọ̀dọ́ ọlọ́run rẹ̀ ti bẹ́ẹ̀ tọ́ra ilé ìgbọ́dọ̀ kọ́ sí sísá rè nítorí pé sẹ́tùl wàsílẹ̀tìl mọ̀fìyẹ́tì ilẹ̀ ṣẹ́ dídí náà tí wọ́n padà sọ ní dẹni tí wọ́n máa wọ́n wó sọ́ba kọ́ sí sísá rè yẹn ọwọ́ ajẹ́ pé bùkátà tẹ̀ nípa ọ̀fẹ́ lówó bùkátà tẹ̀ nípa ọ̀fẹ́ kọ́lé bùkátà tẹ̀ nípa ọ̀fẹ́ bímọ bọ́dọ̀ akọ́tù sísáré yẹn ọ̀dọ̀ ọlọ́wọ́ bá náà ló ti sọ̀rọ̀ ṣùgbọ́n ní kíákíá ìlàjọ àyíká kí ni ọlọ́wọ́ máa dọ̀bá wọn yẹn. ẹ máa gbé bùkátà ẹ̀ náà sẹ́kù kọ́tù sísáré ńkọ́ àtìrí kan bẹ́ẹ̀ ní ọba ti ṣe iṣẹ́ ọ̀dà bẹ́ẹ̀. nínú rẹ̀ òun náà ti ní fẹ́ Islam ọ̀sọ̀ pé nígbà tó ń bá wọ̀ ẹ gbọ́dọ̀ ṣe sọ láti nà ẹ gbọ́dọ̀ ṣe nábìlà nígbà tó ń bá yọ ẹ gbọ́dọ̀ ṣe nábìlà àpèjúwe mi tunu gbàtó òrùn wọ̀ àti gbàtó òrùn yọ nítorí pé lásìkò yìí gángan gángan làwọn ẹni tí máa bọ òrùn làwọn máa ń forí kalẹ̀ fún àsìkò tí ń wọ̀ wọ́n forí kalẹ̀ fún àsìkò tí ń yọ wọ́n forí kalẹ̀ fún torí kí wọn náà má bàa jẹ ẹni tí ń forí kalẹ̀ fún òrùn anábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ̀kọ́ tàbí àwọn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti sọ̀rọ̀ ẹ̀sìn nàbílẹ̀ lásìkò tó ń yọ lọ́wọ́ lásìkò tó ń wọ̀ lọ́wọ́ ó tún kù àsìkò mẹ́ta míì ọ̀rọ̀ wa létí bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti nàbílẹ̀ mẹ́. àsìkò kẹta náà wọ́n ní nígbà tó ń kan àtàrí nígbà tó jọ kárí ẹlẹ́kẹ̀ẹ́ náà lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀sìn náà ẹlẹ́kẹ̀ẹ́ lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ẹ̀fẹ́ lẹ́yìn sọlá tó tán àkókò márùn yẹn náà sáà ní sọlọ lọ àbí sẹlẹ tọkọ fún aláti ṣe náà fi lànà lákètò láti ṣe náà fi lànà bẹ́ẹ̀ àìsàn pé náà fi lànà yẹn gan náà fi lànà tí o bá ti ní sábà bí mi yàtọ̀ sí náà fi lànà tó ní sábà bí kéwòn sẹba wọn mọ sáájú lẹ́yìn tó kù láti kò yẹn láì ṣe tàbíyẹ tó mẹsẹ rárá ẹ ṣe tàbíyẹ tó mẹsẹ torí pé náà fi lànà tó ní sábà bí mi torí pé wọn mọ sáájú ẹ nínú àwọn ọmọdé làkó tó ní sọ́nà yìí ọ̀nà ìṣe gbogbo ìgbà sí ìgbà pẹ̀lú ẹ̀ka lọ́la ẹlẹ́wọ̀nkadì àti tìrákà méjì táǹtò ní sọ́nàtò àlùwòbó pẹ̀lú ọ̀nà àti sábàbí nínú àwọn ọmọdé là yẹn ọ̀nà tó ní sọ́nàtò tọ́wà tẹ̀lé tó tọ́wà gbogbo ìgbà sí ìgbà tẹ̀lé parí tọ́wà ẹlẹ́wọ̀nkadì àti sẹ́kẹ́ni àti mọ́nàtì làràkà àwa jí àti lásìkò tó rùn yọ lọ́wọ́ tọ́tọ́ tẹ̀sí sọ láti fẹ́ kí mi gbà yàrá ọ̀sẹ̀ ọ̀tọ̀ nítorí pé lè lọ gbèsè ní ànábi sọ̀rọ̀ bá àti sọ́nà sọ̀rọ̀ pé ìrànlẹ́sì ìrànlẹ́mà àdókù mẹ́mẹ́mà àǹtẹ̀rẹ́ àwọn ẹ̀sìyẹ́hà pẹ̀lú ìsọ̀lẹ́yẹ̀hà ìrànlẹ́sọ̀ọ̀hà pẹ̀lú ìnáwó àbótú gbàgbéra òun ti sọ láti yẹn ó yà ti sọ láti yẹn nígbà tí ìgbà tó bá rẹ sí nígbà tí ìgbà tó bá rẹ sí kò bá jẹ kò sálẹ̀ gbọdọ̀ sí náà fílà bẹ́ẹ̀. eléyìí jẹba tí wọ́n ti dá ọdún yẹn mẹ́tò sọ́dẹ̀ lásìkò tó rùn wọn lọ́wọ́ lásìkò tó rùn wọn lọ́wọ́ tó wọn lọ́wọ́ nítorí pé Islam ọ̀fẹ́ kẹ́ fara jọ àwọn ọ̀sẹ̀ bọ̀ kẹ́yìn náà má padà dẹni tí yọ̀ọ̀mọ̀ ọ̀sẹ̀ bọ̀ sọ́dọ̀ tọ́ba náà tó wá pọ̀ pé ẹ mọ́ pẹ̀ràn ní gbogbo ibi tó máa ti dùn ọ lórúkọ nǹkan ní ìjọba yàtọ̀ sí ọ̀nà. ibi tó ti ń pẹ̀ràn ó pé rìbìò ó ti di kọjá pé ibi tó ti ń pẹ̀ràn fún ìbùjẹ́ ibi tó ti ń pẹ̀ràn fún ìbùjẹ́ gẹ́gẹ́ bí àgbàtúà a rí i pé wọ́n pa màlúù fún ìjẹ́ àwọn ti ń pe wúrẹ́ pọ̀ wúrẹ́ jẹ fún ìjẹ́ ǹjẹ́ nínú ẹ̀yẹ òfin yìí náà bá mọ ọba awí àbí ọba awí ọba awí dáadáa. ìgbẹ́rẹ́ ìgbàgbé ìdìbò gbogbo ẹ̀jẹ̀ bá pẹ́ran níbi náà ti ń pẹ́ran ẹ̀jẹ̀ fún gbogbo aráàlú. ayé ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ẹ̀jẹ̀ bá pẹ́ran bẹ́ẹ̀ tó ti lè ní ẹ̀jẹ̀ àwọn ọ̀pá ìtọ́ ọ̀dùn ọmọ wí. ẹnìkan gbọ́dọ̀ dúró ń bẹ lórúkọ kan ní ìjọba tó ṣe ọmọ wọn ilá kọtọ sí mùsùlùmí kọkẹ ẹran bẹ. mo rò bóyá wà láwọn ẹnìkan sọ pé sọ ẹnì kan máa pa ń bẹ pọ àwọn èèyàn ti máa gbàdúrà kí ló burú nínú wa sára ọ̀bẹ lójú fún ilé wa ń bọ́ pẹ́ẹ́nì pẹ́ẹ́nì á àbíká tẹ̀ ẹ́ ti ká sínú kékeré. بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر ọmọ wa dún bẹ بسم الله الله اكبر بسم الله الله اكبر ṣé ẹ̀yin ẹ má dà mí sábà tó ẹran tó. àti tó tì ọmọ ní ẹgbẹ́ tó pọ̀ lẹ́kọ̀ọ́ bì wọ́n ní wọ́n lè ju àgbẹ̀ ten thousand ló túmọ̀ kan fún sí yẹn tí gbogbo ẹ̀rọ àwọn tuntun fẹ́ wá wá ọ̀pọ̀ tuntun fẹ́ wá wá ọ̀pọ̀ wasting of time yẹn náà wasting of time and energy ẹ̀gbọ́n àwọn abẹ́rẹ́ mi bẹ̀ ọwọ́ ariwo tẹ̀ ọ̀ mọ́ mi ẹ̀dọ́ àní bẹ́ lókù gbèsè onídọ́ ni kọ́sá ọ̀bẹ ọlọ́mọdé ọbẹ̀ ọbẹ̀ òde dání ǹjẹ́ ọ̀la ti lè dání ẹ̀dọ̀ ọ̀gbọ́n tó fi là àhà torí ìlà gbọ́dọ̀ kọ́ ti fi lẹ́rí ọ̀nà ọ̀bọ̀ ẹ̀kọ́ ilé wa àtùpẹ̀ ẹ̀rọ ń bẹ náà ẹ̀lẹ́dẹ́ pàgbò ẹ̀lẹ́dẹ́ pẹ̀wúrẹ́ ẹni fẹ́ pàdé ẹni kó ẹni fẹ́ gbóhóró ẹni fẹ́ pàkọ́tẹ́ yẹ ẹni fẹ́ pàtọ́lótòló ẹni fẹ́ pẹ̀tù gbogbo ní ẹgbẹ́ fẹ́ panilé yín tó jẹ jíjẹ tó jẹ tọ́ ẹ wà ilé bí tí ó ti kọ́ mọ̀ fún gbogbo ẹni tí ń gbélé nígbà tí èsì wọn lò nílé tí èsì tí wọn nìkan lọ wà á nulẹ̀ irú náà bí irú wà sí nílé ń gbé ọgbẹ́ni wa ẹni tí wọ́n máa ń tètè nípa eriwo yá abẹnú ẹni tó ti ọmọ ọgbà gbọ́ ó ti bẹnu ẹni tó adéluya. báwo ní gbogbo wọn náà tí wọn bá pẹ́ra ìpínlẹ̀ àwọn ọmọ ọgbà wọn máa wí ni wọ́n yẹ wí. ọ̀hún ó ti wá kéèkì ní kíkà lóṣù tí máa pẹ́ra wọn òkè nsọ àlẹ́ ń bẹ lẹ́bàá ti ti omi gbọ́dọ̀ àti nsọ wọn ti máa pẹ́ra wọ́n wá bọ́ sáájú òkè. bàbá alágbèjà ń tẹ́ ẹ̀sọ́ ìyá àjà o kí ni mo ti. ìdí tó gbé yẹn kékeré tó lé wọn jẹ́ tẹ̀rán bẹ̀. Téèwọ̀ tí ọ̀pọ̀ lè wọ̀ ẹ̀yẹ pa lórúkọ náà. Bẹ̀rẹ̀ kó ṣe wá sí nìyẹn. Èsì tó wà pẹ̀lá ibẹ̀ láti máa pa ó dá ọmọ bá kámú kámú wà ń gba kámú ẹgbẹ́ òní pẹ̀rán bẹ̀. Ìlú gbogbo wọn ti ń pẹ̀rán tó ti mọ̀ ẹ́ tó mọ̀ ẹ́ sínú kùmí yẹn ìjẹ́kọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ pẹ̀rẹ̀ tiẹ̀ ń bẹ̀. Àjẹ lásán ló tó kí fún ọmọ ọgbọ̀. Àlọ́ ọ̀gbọ́dọ̀ pẹ̀rẹ̀ ń bẹ̀ nítorí pé wọ́n pẹ̀rẹ̀ ń bẹ̀ lórúkọ ẹ̀mí ló ń fún ọmọ. Tó o bá ti tètè pa ẹ̀rẹ̀ ẹ̀ ti di kí mi, ó ti tó kú bìí àgbọ̀dọ̀ jẹ́. Bí ẹnì kan ti ń gbá díẹ̀ ni, wọ́n á láwọn sọ bisimilayi àwọn ti dùn dáadáa àwọn ẹgbẹ́ àdìlọ́ mọ́tíláṣí láti lọ láti lọ sọ rẹ káwọn tó dé adìẹ ti dìde ní máa ń lé kálukú ká dídé táwọn dé àwọn bá tọ́ra àwọn bá tó tóbi tọ́tọ́ táwọn jẹ kẹ́ tó tóbi láti béèrè bọ́ wọlé ẹni tó nǹkan tóbi ẹ̀ ẹ̀jẹ̀ máa tó ti lọ kú dédé nítorí pé báwọn bá ń gbéra lọ àgbọ̀rọ̀ bí ọ̀dọ́ òkè kátó wá dá padà ọwọ́ bí òkè tó dá padà ó ti fẹ́ràn fún bèbè. báwo wá lè ta láti dú tààtọ́ wá ti fi ilẹ̀ táwọn àgbà mọ́tíláṣí lọ kátó bí adìẹ tó nà ó àti wọn á mọ̀ bí àti wọn á gbélé lọ́rùn ìgbé kíni o ò lè gbọ́dù mi lọ o sì gbọ́dù mi lọ ò lè gbọ́dù mi lọ. ẹ̀ẹ́dọ́gba tó bá ọ̀rẹ́ ti di kébi ó ti dòkú ìgbésẹ̀ rẹ̀ wọn bá yín lọ́kàn jẹ́ àdúrà sí ẹ yìí táwọn afi sílẹ̀ láti jò ẹ sì ń lẹ̀fẹ̀ kò sádúró náà kú gbèsè tẹ adúró adúró náà ni máa là wò nígbà tí ń tẹ́ máa ní ọkọ̀ tí máa ní oṣù mọ́ lọ ọwọ́ ọ̀bẹ ẹran ti lọ́rùn ọ̀bẹ ẹran ti lọ́rùn ní àwọn ọ̀bẹ ọ̀bẹ ọ̀bẹ ọ̀bẹ ọ̀bẹ bá òtòrí délé ọlọ́run mẹ́ta á tẹ̀sẹ̀ kú jẹ tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ pé a gbọ́dọ̀ pẹ́ran ní gbogbo ibi tí wọ́n ti ń pẹ́ran lórúkọ nǹkan mi ìfẹ́ àti sọ̀gbọ́ mo gbọ́ náà ti rí i pé a ẹni bú ni ọ́ olùkówó sòkò ni ọ́ wàhálà ìfọlọ́gbọ́ tó ń tún pẹ́ran lórúkọ nǹkan mi ìfẹ́ àti sọ̀gbọ́ ìdákùjẹ́ máa ń jẹ lásán kọ́lá rẹ̀ lè mú ọ àtẹnusáì without notice torí di ẹlẹ́yìn a gbọ́dọ̀ tó ń gbọ́ ẹran wa lórúkọ kẹmí ìgbà àtúnṣe ọmọ àyàfi tá a bá mà ike wọn tó ń gbọ́ ẹran lórúkọ kẹmí ìgbà àtúnṣe ọmọ níbi kan láti ní orúkọ ọmọ láwọn àmẹtọ sí ká jẹ àwọn tá a bá mà ọmọ mẹjọ ilé ìjọba ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dáhùn àgbẹ̀ ìpínlẹ̀ ẹ̀fọ́ bí ìhè àdáadáa ọ̀nì ọ̀pọ̀ tó dúró ọ̀gbọ́dọ̀ dúró rárá nínú mọ́sálásí yẹn á ń bọ̀ ṣùgbọ́n ti kó sọ̀tọ̀ láti nínú. ànábì lọ́nà wọn bá ń pọ̀ fún mi o. ọlọ́run sọ fún wa nípa mọ́sálásí kan tá a mọ̀ sí mẹ́sìlẹ́bù sẹ́rọ̀ mọ́sálásí níní lára mọ́sálásí ọ̀gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí níní lára mọ́sálásí gbọ́dọ̀ jẹ́ tọ́lọ́ láti máa jọ́sìn tọ́lọ́ táàtì ní pé nǹkan mí ìṣòro àtọ̀ sí Allah táàtì máa ṣẹ̀sìn níbàámu pẹ̀lú súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ò ní sáyé ń bẹ̀ bá dáadáa lẹ̀ tí ò ní sí àyè ń bẹ̀ fún àkọ́kọ́lọ́ gbé kalẹ̀ ò ní sáyé ń bẹ̀ fún jalajala ò ní sáyé ń bẹ̀ fún jatijati rádaràdà ránran kò gbọdọ̀ sáyé rẹ̀ nínú mọ́tíláṣí tí mọ́tíláṣí bá ti wá wà ọlọ́wọ́ ọba nìkan láàmà sí níbẹ̀ kọ̀ wá tọkọtọ̀nà kó wá sọ pé owó bẹ́ẹ̀ lápò rẹ bíi sẹ̀kẹ̀rẹ̀ mọ́sálásí ti wà wọ́n máa kọ́ mọ́sálásí mi sí gímú rẹ̀ ìbá kọ́ mọ́sálásí mi sí gímú rẹ̀ wọ́n kọ́ mọ́sálásí tí ọmọ dá wàhálà lẹ̀ nù kò sí ẹ̀kọ́ ọmọ sí mọ́sálásí dá wàhálà lẹ̀ nítorí pé ara wàhálà tí ó lo ẹ̀rọ amóhùnbúgbẹ̀mù ní mọ́tíláṣí kìíníkejì ó ṣeéṣe ó yẹ pé kí ó sì lè máàmù kan bá ń ké kò ní jẹ́ kí lè máàmù kejì oró tutù kí ó tó ń bá ń ké. tó ọba ti ń ṣe sọ̀rọ̀ àmọ́ ṣe tọkàntara ọ̀wá dá mọ́tíláṣí fìtínà kan lẹ̀ ní gímú mọ́tíláṣí tó ti wà tẹ́lẹ̀ ọ̀dọ́. bákan náà nínú wàhálà tó lè dá lẹ̀ òun náà ní kó jẹ́ pé mọ́sálásí ń bí báyìí sunna ìlà àwọn ẹni tí mójútó ń tẹ̀lé súnà náà wọ́n ti máa ń èèyàn máa tẹ̀lé èyí wọ́n á sọ fún bídíà lẹ́yìn àti pé bẹ́ẹ̀ bá ti ráyè sí bídíà ẹ̀jẹ̀ lè dá nínú sáyìn tẹ́ kú torí ẹ̀ ẹ̀ẹ́dà mọ́sálásí ní ilẹ̀ wájú mọ́sálásí ìgbà tí wọ́n ti gbà tẹ́ máa ti bí ìfà nínú mọ́sálásí nínú mọ́sálásí ẹ̀yin náà wàá da mọ́sálásí kan náà di inú mọ́sálásí kọ́tọ́ ẹ̀ gbọ́dọ̀ di owó pọ̀ tó bẹ́ẹ̀ ọlọ́dà tí bòmí tó sí mọ́sálásí torí tẹ́ bá fi lè dálé báwọn yóò di mẹ́sìlẹ́sì gbérò mọ́sálásí ìmìnì lára oṣù tó kí mọ́sálásí ọjà yìí tó ń ti máa mìnì lára ẹni bú nìyí múnáfíkì nìyí gbàtẹ́jẹ́ àdúgbò nìyí jẹ́ ọba àbí jẹ́ ọba jẹ́ àdúgbò níyí gbéra mi lárugẹ ní nílù ẹ̀rọ adamu síláṣí lẹ̀ ti ròyìn àti ròyìn tẹ́tì máa ti pàdé tẹ́tì máa ti pàdé dàrúdà pọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ròmọ́ síláṣí bí owó ní gímú mọ́ síláṣí kan wọ́n àti ẹ̀dá mọ̀ tí wọ́n dá ẹlẹ̀ lọ́nà jíjìn ẹ gbọ́dọ̀ wọ́nà láti láti láti láti mú kú mbẹ́ ẹ gbọ́dọ̀ wọ́nà láti mú kú mbẹ́. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló ṣẹlẹ̀ kọ́lọ̀ ń fi nípa gbọ́dọ̀ wọnú mọ́sálásí wọn á ń bọ̀ sí bọ́ sí i pé yóò sì sọ láti nínú ẹ̀. arákùnrin kan bẹ tí wọ́n ń pè ní Abu Amir Ar-Rahib Abu Amir ar bàbá Amir tilọ̀n tilọ̀n ṣùgbọ́n ní ìlànà àtàwọn Yahudi ẹni tí wọ́n ti ń tilọ̀n nílànà Yahudi ni wọ́n máa ń pè ní kíni Rahib bàbá yìí ó ti jẹ́ni tó nímọ̀ nípa mẹ́jẹ̀mú láéláé àti mẹ́jẹ̀mú tuntun ní ìgbà táwọn alárúbáwá táwọn ń bẹ ní ipò ẹni tójú rẹ̀ dúdú tí wọ́n wà ní abọ́gibọ̀ ọ̀pẹ̀ tẹ́sí máa ń pé àwọn ẹni tó bá ti mọ̀ nípa síra àwọn ẹni ìṣáájú ní ìgbà tí gbogbo èèyàn yókù. báwọn ti ń bẹ nínú ojú dúdú bọ́gìbọ̀ ọ̀fẹ́ tẹ́ ẹ̀ kan tí ìjọba nílùú afọ́jú làwọn jẹ́ torí ẹ̀ làwọn ti jẹ́ ní babara ni wọ́n ti jẹ́ ní pàtàkì láwùjọ nígbà náà òun náà ń ti lọ́ọ̀ níbàámu pẹ̀lú ojú ọ̀nà àwọn onímọ̀jẹ̀mú lẹ́lẹ́ iná ló mú ọ̀rọ̀ ọ̀hìn bàbá àwọn yẹn máa wọ́n ti máa ṣùgbọ́n kí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló ṣe hijira wá sí Madina sí ni àbàrà sí epo ìbànújẹ́ dojú ó dorí bàbá amúrù kodò nítorí pé tí iná bá wọlé kọ́ òkùnkùn ní láti sá lọ tí ẹ̀sìn òdodo bá dé gbogbo ẹ̀sìn rọ́ọ̀kù rání ànábì dé kí gbogbo onílàdàràdà tó wá bí wọ́n dé nì. ẹ̀ ń tàwọn èèyàn jẹ ní ẹ̀ ń tún wọn jẹ ní ẹ̀ ń ṣe gbogbo rẹ̀ fún wọn ní ó ti dópin báyìí. ìdè táwọn ẹbí dé ìbànújẹ́ lọ́jọ́ bọ́kùnrin yìí olúwa rẹ̀ sá ti ń pálí olúwa rẹ̀ sá ti ń kà olúwa rẹ̀ sá ti ń bàbàrà èèyàn wá padà di aláìníláárí aláìdámọ̀ nǹkan kan máa lójú àwọn èèyàn ah, ẹni tí ọba àpàdúró eléyìí ọba fi tẹ̀lé sí yàn ọtẹ nínú. báyìí lọ́ọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe lára anabi wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo èèyàn gbàgbọ́ ọkọ̀ láti gbàgbọ́. torí wọn lọ jẹ́ kó gu òun kọ́rẹ́ wọn lọ jẹ́ kí màálẹ̀ òun kọ́ wọ́ lọ́sàn-án òun lè fẹ́ràn rẹ̀ bí kọ́ gbàjẹ́ kọ́ gbàjẹ́ ní ọ̀rùn sànàbì. sallallahu alaihi wasallam kò tí ẹgbà nẹ́bí gbọ́ nígbàgbọ́ ọ̀rùn táwọn mùnáfìkì wọ́n pè é kèfèrí ní ọ̀wọ́ àánú wa wọ́n wà á máa fi ìmánì hàn ohun tí ẹ̀ ti bẹ́ẹ̀ rárá ó kó gbogbo ẹ̀ ta náà ní wọn gbàgbọ́ náà tó náà ló ń láyé náà lónìí bíbí náà àwọn èèyàn kan wà tí wọ́n ń tẹ̀yìn jẹ lórúkọ tí ó wọ́n bá ti sọ̀rọ̀ kan àánú nípa ọ̀rọ̀ lọ́ọ̀ wọ́n máa wá sí ìtukùtù wọ́n ní kọ́ lọ́wọ́ fún ìfọwọ́wọ́ àlùsọ́lẹ̀ gbogbo àwọn àdìsí kọ̀ǹdẹ̀ ni wọ́n máa kó jáde wọ́n máa sọ̀rọ̀ àná ọkọ̀ tí gbogbo àwọn ilé ìfẹ́ tó máa wọ nǹkan ìyàlẹ́nu nǹkan ìyàlẹ́nu à ń bá orí èèyàn nu bọ́bọ́ọ̀dù ọ̀fẹ́ sí nǹkan ìyàlẹ́nu. à ń bẹ́ sí èèyàn bá pé èèyàn bá wé èèyàn lọ́dọ̀ wọn kìí ṣe nǹkan ìyàlẹ́ mi torí pé apá àtìkọ́ níbi láti lò ní. èèyàn dàbí ẹni síra tẹ̀ fíìl àti síra tẹ̀ wòlíì àti síra fíkì ògbọ́n ṣe rìsáàtì inú ẹ̀. gbogbo irú àwọn ọ̀daràn báwọn àwọn àwùjọ ń tẹ́lẹ̀. wọ́n bá ti jáde síta wọ́n tó sọ̀rọ̀ méjì tó bọ̀ ẹtù máa wọ́pọ̀ àtẹ̀kù bọ̀ sàbẹ̀nu ọmọ kan wà lọ kọ́ kí wá wọ́n lọ kọ́ bí ó ti yanjú ọmọ ìwà dá kí ó mà dáadáa ó dá fún tẹ̀gbọ́n rẹ̀ mọ̀ kó tó di kó délé níjú wọn pé ha ìwọ lọ ràn mí lọ́wọ́ ilé òkùn làwọn èèyàn mi wà àwọn èèyàn mi ò tẹ́tẹ́ wọn bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé akọbílẹ̀rẹ̀ ẹ̀dọ́ afúnfúnmọ́ nínú ìdájọ́ kéèyàn wọn máa ti sọ láti mọ́sálásí kó sì jọ ọkùnrin ó mọ́sálásí á lọ mọ́sálásí á lọ ọkùnrin lẹ́gbẹ́ àbúbìnrin wọn lọ pè ní ah, mọ́sálásí á lọ kórópá náà sọ̀rọ̀ lọ́wọ́ ó lọ àwọn tó ka kí o fàdú ẹ̀wọ̀n fàdú ẹ̀sùn rí pé ẹ mà pé lórí ẹ̀rọ ti ṣe sọ̀dá oníwà mọ́tíláṣí láyé ọ̀dọ́jọ́ kí ni ọ̀dọ̀ ọdún mọ́ a àdírísí àtẹ̀bí kékeré wọ́n ti bẹ̀rẹ̀ ibi pẹlẹbẹ wọ́n ti mọ́ ọ̀lẹ́jẹ́ tọ́ dábàá tó di pé kí ni dájọ́ kásùmọ́ àwọn àfà kí ni dá àfà wọn làwọn tó máa jó tí wọn máa sáwó oníwèé sáwó àmọ́ máa yẹ fẹ́ wò wọ́n sì máa gbórí èèyàn mọ́tẹ́ àti àdáwó. wọ́n <laughs> bá tún gbé ìwà yà lọ bá wọn ọmọ sí mi tẹ́tẹ̀ ń yẹ wò aburú náà nì ọmọ rẹ̀ tí bá ti yẹ fẹ́ wò tó lòun mọ̀ tó pamọ́ káàkiri náà nì tọ́ ẹgbẹ́ kan táǹtì sọmọ aráyé lórí. ọdún ní ọ̀dà àbí ẹ̀gbọ́n nǹkan dá èmi náà lọ́ọ́ bẹ̀rẹ̀ yìí lọ́dọ̀ rí màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa fọ́ọ̀tì ń dòun àbí ń dáwọ̀ ní ebi yẹn ń ebi náà bá wò omi màá fọ́ọ̀tì ọwọ́ ọmọ tí ọwọ́ bá ó ní ìyẹ̀ ń wọ́n gbàtí tí o bá gba alára sọ pé nìkan kì í sọ̀rọ̀ omi ló ti dé mi. tó àtìrí bá ń tí díẹ̀ sí àtìrí bá ń tí díẹ̀ sí kí ni gbogbo wọ́n ṣe wọ́n ṣe tí ọkọ̀ àwọn ọmọ nù wọ́n ṣe ti gbogbo bílẹ̀ tí wọ́n kọ́ ní àwọn ọmọdé ọba fẹ́ kó sálẹ̀ kó kú ẹ̀ẹ́n ní ọba ti fẹ́ kó fún ọmọ rẹ̀ nǹkan kí ọwọ́ ọmọ rẹ̀ nítorí pé ti sọ́wọ́n ń lọ ẹ̀dá yìí ó ti àgbàkadì láwùjọ ẹgbẹ́ ìyàwó méjèèjì ó ti àgbàkadì kílí ìgbàkadì lọ́dọ̀ àpá tọ̀ táwọn àbẹ́ àwọn náà láti tó ní ọjọ́ àwọn ọmọ ẹ̀sìn tó ó ó ti ti lẹ́lẹ́ wọ́n ti wá pọ̀ ó. mo bá na bùtọ́ sẹ́nu o ó tó ti ti lẹ́lẹ́ wọ́n ti wá pọ̀ ó. àdájọ àpò mẹ́ta ṣé kó bí wá pọ̀ ó ni. tó torí ẹ ẹ ìṣòro tó ń ṣẹlẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ iná ni wọ́n máa ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀dà òkè àmọ́ nítorí wọ́n ní ẹ̀sìn fẹ́rí yẹn ọ̀fẹ́ ràn sánà torí tí sáré bá ti dára ẹ̀sìn kíni ó ṣe iná ọ̀ràn ni iná ọ̀ràn mẹ́tì lẹ́kẹ́ náà ẹ̀sìn ó di yóò di tàn. ọmọ olè kan ò sì sí tó fẹ́ràn ọmọ ọdẹ ní ọmọ ọdẹ máa ń ṣe fún ọmọ olè tó pa ní ọ̀pá rẹ̀. bẹ́ẹ̀ dínú tóbi jẹ́ kí sẹ́yìn máa ń sọ òdodo ọ̀gbọ́n rẹ̀ sẹ́kì fún ọ̀nà rẹ̀. torí pé tí èyí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn wọ́n fẹ́ pè yàn lọ sí díẹ̀ sí òdodo ó sì fẹ́ kí gbogbo yàn máa yọ ọmọ wọn máa ọmọ ọdún bá ti rí ọyọ ọmọ ọba o ọmọ bẹ́ẹ̀ pé tó ń fọ ọba wọn láàmú ọbẹ̀ tẹ̀mú lòògùn tó ń tà wọ́n pé tí òògùn tó ń tà bá ti àti kókókókó kókókókó ọmọ òkú ni òkú kò tí ì kú ò tí ì kú owó

tó gbọ́dọ̀ pé ẹ̀mọ́ pé tó kó bá dúró sẹ́nu mọ́tò kílẹ̀sì ẹ̀tún fi lọ. bí ṣe ń torí epo pupa torí pé epo pupa ju ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń gbẹ láwọ̀ ọ̀daràn ìwọ̀n ń tètè pupa dípò rẹ̀. wọ́n bá ní kílẹ̀ ń tẹ̀ ó ní orí adìyọ̀ là ń sùn. orí adìyọ̀ báwo wọ́n lè má pariwo ọ̀rẹ́ mi dàrí wọ́n ṣèwọ́n náà láǹfààní kan lónìí. àwọn kékeré díẹ̀ ni díẹ̀ díẹ̀ nínú wọn náà bá di pé a ah, kò sí tó burú bẹ́ẹ̀ jáde táwọn bàbá wọn wà kọ́ lọ́pọ̀ ni. ọ ah, èyí náà bá lè múru wọn bì. mo rò pé yẹwa wọn náà bá di dàkúdà má wulẹ̀ wọ́ rẹ̀ kankan má sì má nìkan lọ́ta. torí ẹ ẹ wọ ọkùnrin yìí báyìí nítorí pé ànábì gbé òdodo wa ó má ànábì lọ́ta. ọwọ́ àfi màdínà lẹ̀ òfin màdínà lẹ̀ ọ̀sán lọ sílẹ̀ ṣáà ẹ bọ́ bá nàbí ṣe wá yí ọkọ rẹ̀ padà ní. àwọn ń pè ní Abu Amir Ar-Rahib bàbá Amir tẹ̀sìtẹ̀sì. anábì wa pè ní Abu Amir Al-Fasiq bàbá Amir Kòkí. pòfẹ́sẹ̀tẹ̀ ẹ̀hẹ́ náà làwọn náà ti sọ igbe tọ́ba tó pàfọ́ ọ̀daràn tẹ̀mọ̀ fáàtì tó báyìí. mo fẹ́ ẹ̀ gẹ́tì a ní ti pé àbáyọ ọ̀daràn ni ẹni tá a borí èèyàn lọ́dọ̀ rẹ̀ ṣé ire lọ́dà àbọ̀ràn kìí máa sọ ní màálù sọmáwé láàánú kò ní ṣe láàánú ní àbótùkà kí ló fẹ́ fi rù ọ̀nà ẹ̀yìn wa tó torí de ẹlòmíì ọ̀sẹ̀ lọ́rùn tó ló mọ ẹ̀mọ ẹtì tí ọ̀dà rẹ̀ àtúntẹ̀ bọ́lá pẹ̀lú wọn àwa lónìí tó eléyìí túmọ̀ sí pé bàbá bẹ́ẹ̀ jẹ́ òkú tó fẹ́ wà àlùjẹ́mẹ̀ ni ẹ gbọ́dọ̀ kí sára ọ àlùjẹ́mẹ̀ wà wọ náà ìyẹn gbọ́dọ̀ kí sára ẹ wà náà sọ wá sí láti yí padà ó ní Abu Amir al-Fatiq òkè ẹ má dà nǹkan ọdún márùn yàn lójú eléyìí ṣe tẹ̀sítẹ̀sì òkè lélẹ̀ síbẹ̀ má òkè ọlọ́ọ̀ni ẹ̀ ọ̀rọ̀ àlọ́ bá wọn pèsè nínú lẹ́sà ọbẹ̀rẹ̀ sí ní kó àwọn ọ̀nà kan wájọ wọn lẹ̀ bí àkùkọ lórí àti dèjì mánàbí Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ akọ̀wé sáwọn arú rẹ̀ lọ́sẹ̀kù ní Madina ó ní ẹ̀dá kù ẹ̀yin mùnàfíkì ẹ̀yin ọmọ yóò ẹ bá wa kó àyè kan ẹ bá kó àyè kan tá a máa péjọ láti máa dèjì láti máa dèjì sí Muhammad sallallahu alaihi wa sallam àyè tá a ti máa pàdé àyè tá a ti wá bí ẹ̀sìn Islam yóò ti ṣe ṣubú síbẹ̀ mọ̀ pé láwùjọ kọ̀ọ̀kan náà wà níta wa péjọ pa àǹgbọ́rọ̀ lọ àǹgbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam nírọ̀ ọdẹ òní tọ́pọ̀lọpọ̀ òní lọ bí sẹ́ sẹ́wọ̀n fáwọn kan ti péjọ ní ìsìnkú Islam ó ṣe dàwó tọ́lá òní fún wa ṣe pẹ́ fáwọn ni wọ́n àwọn kan ti péjọ ní ìsìnkú báwọn ní súnà ànábì sallallahu alaihi wasallam ni ó ti ṣe dàrú sísún náà ní dàrú pẹ́ fáwọn ayé àtọ̀run wọn ni wọ́n dàrú tó bẹ́ẹ̀ ni ibi tẹ́yìn bá ti ń ro dáadáa làwọn kan ti ń ro aburú èyí ń tilẹ̀ bọ́lọ̀ ti dá wa nù nínú kẹ́ ẹ tilẹ̀ fún dáadáa àbí kẹ́ ẹ tilẹ̀ fáyidà ẹ̀rì kàtí náà ẹ̀rì kàtí náà so àwọn ọdún rẹ̀ tó tún sẹ́kùn mẹ́dínà ó ní kí wọ́n bá wọn wá àyè kan láwọn ọmọ àpéjọ táwọn ti máa dé tẹ̀sán Islam tó wọn wá lè kọ́ kó kò ní àjọ wọn lè kọ́ kó kò ní ìpàdé wọ́n kí wọ́n mú ìmọ̀ ìṣèpàdé kí wọ́n wọlé fẹ́ mú ìmọ̀ àpéjọ àpérò kí lè fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe àjẹ kọ́tà hall kí wọ́n fi ṣe. kí wọ́n á ní mọ́sálásí ọba ní ọ̀dà àkòbúrò ẹ má pè ń tán hall ẹ má pè ń lé ìpàdé ẹ jẹ́ akọ kápẹ́ mọ́sálásí mọ́mọ́tò ní tètè fura. pẹ̀sì wọn tó ń gbà yẹn mọ́sálásí mélòó lọ́wọ́ kò sí tọ́ba eléyìí káàdà ti kọ́ nígbà tí ń bọ̀ wá sí Madina ó ti kọ́kọ́ kọ́ mọ́síláṣí kùbá ojú ọ̀nà ní júmọ̀ àbá ibẹ̀ lọ́kọ́ mọ́síláṣí júmọ̀ àti àyè tọ́kọ̀ sí bẹ́sẹ̀ dùn wọ́n pè bẹ̀ ní mọ́síláṣí júmọ̀ à mọ́síláṣí júmọ̀ à. làwọn náà bá náà ọkọ̀ mọ́síláṣí mi nítorí pé àwọn fúra pé tó wà kùbá ọjà ọjà ṣùgbọ́n àwọn ọmọ àwọn tó lé àwọn èèyàn àwọn bàbá màmá arúgbó ilé ọrùn fún wọn láti tètè wá mọ́sálásí báwọn bá wá kó kan sí tòsí ilé kò ní burú ẹgbọ́ agbáríta fi gbé kalẹ̀ tọ́ pàápàá jùlọ ọjọ́ tuntun máa ń rọ̀ ọjọ́ tó tutù burúkú máa mú ọwọ́ àtọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti wọ́n ti kọ́ sáwọn ọwọ́ àníwọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ àbẹ́kọ̀ wá ti sọ láti nu mọ́sálásí yẹn kẹ́tẹ́kọ̀ àbẹ́kọ̀ wá bá wa ti òun èyí sí mọ́sálásí o mọ̀ pẹ́ bẹ́ẹ̀ wọ́n yìí sí mọ́tíláṣí torí kò sí títì tẹ́lẹ̀ náà. tẹ́lẹ̀ bá ti kọ́ mọ́tíláṣí tẹ́ni tọ́kọ bá ti lè sí ilẹ̀ ó ti parí. níjọ́ yẹn ó ti kú òsì ẹ̀ náà ó ti di tọ́lọ́ ọ̀rẹ́ ẹlẹ́dàá wa. kò túmọ̀ sí you can do all rubbish inside o. kò ṣùgbọ́n túmọ̀ sí kò ti di tọ́lọ́ ọ̀rẹ́ ẹlẹ́dàá wa. tọ́ ìdí ìnù dáadáa kọ́ mọ́tíláṣí tuntun táà tó pa abẹ́ sí mọ́tíláṣí èdè wo láàmú lò afẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ láti ní mọ́sálásí yẹn afẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ láti ní mọ́sálásí yẹn ẹ wá bá wa ṣe sọ láti àkọ́kọ́ mọ́sálásí yẹn ẹ wá bá wa ṣe sọ láti àkọ́kọ́ ní mọ́sálásí yẹn àmọ́ tẹ bá lẹ fẹ́ sí mọ́sálásí ọ̀fẹ́ yàtọ̀ sí tọ́sí mánu mo fẹ́ jẹ́ tiẹ̀ tó ń fẹ́ sí tọ́sí mánu wọ́n lọ gbókun bóyá green and red ẹ̀rọ ẹ̀kọ́ ní tẹ́kù yẹn wọ́n wá wọ́n wá fi tó wọn á mú sísọọsì wọn gbé sínú àwo tí wọn níbi jẹun tó wọn wá ti aṣọ sí i wọn wá ti sọ ẹyọ lọlá wa o ẹyin náà bá wa gbé okùn yìí báyìí ajẹpẹ àti dìklẹ àtọsí yìí ń kọ okùn kálukọ bá máa pàṣẹ ọlọmọdé kọtà yìí láti kó náà dáadáa dé mọ́tíláṣí òkè náà máa ń ṣe mọ́tíláṣí á sọ wa síwájú àkọ́kọ́ nínú mọ́tíláṣí wọn gba gẹ́tì ẹ̀ aha ibi láti kẹ́kọ̀ọ́ yìí lára ìtànkà yìí wọ́n sọ báyìí nàbì sallallahu alaihi wasallam wọ́n ní kó wá sí sọ láti nínú rẹ̀ wọ́n fẹ́ fi léyìí tàn nàbì jẹ wọ́n fẹ́ fi tàn àwọn mùsùlùmí jẹ after all sẹ́yìn máa sọ fún mọ́tíláṣí ìtànkà wọnú rẹ̀ takuto lọ́wọ́ takuta nàbì sallallahu alaihi wasallam àwọn náà mọ̀ sọ pé ah ànábì lọ́kọ̀ kó wá sí sọ láti bì tó tó ọ̀gá àti àná ọ̀rùkọ ẹgbẹ́ tiẹ̀. irú rẹ̀ náà wọ́n máa ń lò láyé ìsìn àwọn kan ti pàṣẹ bídíà kalẹ̀ wọ́n á ní àwọn kẹ́kẹ́ wá bá wọn sọ̀rọ̀ náà tipátipá wọn fi rí yín pé òun gbàtẹ́ wá débẹ̀ mp kan gbé máìkì náà wá nípa alhamdulilayi adúgbò fọlọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa a sì kí gbogbo àwọn èrò tá a pè wá síbi ìpàdé wa tá a ti fẹ́ ṣe ogójì ọjọ́ bàbá wa tọ́sán láìsí. Ah! lẹ́yìn bá rọra dìde pé kiri ń jẹ́bẹ̀ kámẹ́rì náà kànga wọ́n ní àti màpẹ́sí tá a pè mú tá à ń sè yí ọ̀bá dá àwọn ṣéèkù wa wọn ọ̀bá ti wá láìláì lọ́wọ́ wọ́n ti rọ́pẹ́ láti orí dẹ́sẹ̀ torí ẹ̀yẹ́ gbọ́dọ̀ ní ìfura bàjẹ́ àwọn òníwà yìí kan sọ́nà ó ti sọ fún wa pé wọ́n fẹ́ sí ọtí nù kòtò ni o má lọ o anabi gan ti pinnu kó wọn lọ anabi ọmọ anabi ọmọ ntọpamọ bó wọn yọ ọdún kọkọ ọmọ ntọpamọ ọmọ òkúrọ yìí anabi ọmọ ti bẹ ọkàn wọn ìkú wọn ni wọn pa ọlá anabi ọmọ tánàbí sọsọ fún ọ ní pé tẹ ẹ mọ pé orí ìrìn àjò làwọn afẹ wà ní à ń lọ sí tàbú afẹ lọ jábù nígbà tá a bá dé àwọn àtúntò láti mọ síláṣí yẹn abẹ́ni sísá dé nǹkan bọ̀ tó tó lọ́nba fẹ́ tàbádé ìwọ́n mọ̀ sẹ́yìn àti èmi kan ó kú dẹ̀kẹ̀ ó dé lùmẹ̀bí ìlànà ọlọ́run bá sọ àyà kalẹ̀ lọ́sẹ̀ kòmpìrìhì àbàdà ọ̀gbọ́dọ̀ tó lò rẹ̀ láíláí ok àyè táwọn ẹbí ọ̀gbọ́dọ̀ tó lò rẹ̀ láíláí kọ́tọ́ kọ́ lómi ò tó lò rẹ̀ láíláí wíwọ́ náà wo ìdíjọ́ tó wù ní ọ̀gbọ́dọ̀ tó lò rẹ̀ láíláí dípò kókó tẹ̀ lọ́wọ́ àtúbọ̀ ọlọ́run bá ṣàlàyé fún wa pé ète ni wọ́n fi gbà lérò aburú ni wọ́n gbà lérò pẹ̀lú mọ́sálásí sápá yẹn tí wọ́n anẹ́gbẹ́ ti wọnú rẹ̀ péré tó tẹ̀ gbọ́dọ̀ rẹ̀ péré wọ́n ti àti ìbùn fẹ́fẹ́ àti láì tẹ̀sẹ̀ láì. torí ẹ ayé àyè fi hàn wá o ike ń tẹ kọkalẹ̀ kọ lọ́jà ṣùgbọ́n kí là ń yẹn mọ́sálásí la kọ́ lẹ́kìn la kọ́ kéétò lọ́jà kí là ní àtẹ̀sí kọ́ táyì àti lọ́sọ́wájú lè fẹ́ Islam àbáni àti fàtẹ́yìn ó lè bá kálukú wa lọ́jà mọ́ torí pé gbogbo ní àmà ń ṣe láyé a lè tẹ́ lómi ìjẹ̀sùn máa lè tẹ́ra wa jẹ ọkàn máa ń sábà tòtòtò sẹ́ni tó ní torí ìdí eléyìí ọlọ́wọ́n bá ń mà ní àkàlùkù èèyàn náà ti dára rẹ̀ mọ́ báyìí láti lẹ́yìn ọba dá ó lè kú bá tọ́da tó ti kalẹ̀ mọ́tíláṣí tọ́da ni ọba ní ẹ̀jẹ̀ ti kọ́ ọ̀dá mọ́tíláṣí ó ti dà dúró kakọ́ lè gbó kalẹ̀ tọ́da ni ọba ní ẹ̀jẹ̀ ti gbó kalẹ̀ ọ̀dá mọ́tíláṣí ilé gbóònù ó ti dà dúró torí ẹ̀jẹ̀ àmọ́ wà níyàwó ẹ̀jẹ̀ àmọ́ wà níyàwó káwọn ti dání lẹ́kọ̀ọ́ tọ́da ni ó ti káwọn èèyàn gbẹ́sìn ọlọ́wọ́ báyìí wá níyàwó àníyàn competition àníyàn wọ́n gbà bẹ́ẹ̀ bó wọ́n lọ́ọ́ gbà torí ẹ̀ àníyàn pàtàkì inú gbogbo ń dá màá ṣe láyé ọlọ́run dákun tó àníyàn wá sí torí ẹ̀ ẹ̀mẹ́bà sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà ní sẹ́lẹ̀ ọlọ́run bá pọ̀ fún láti lọ dúró mbẹ̀ bẹ́ẹ̀ náà ti mà ẹ̀mẹ́yẹ èèyàn náà ló gbé nǹkan tó dálẹ̀ ó lè gbowó lẹ̀ pípa wọn aláìní ọmọ wa jẹun. wọn máa jẹ lójoojúmọ́ oúnjẹ mẹ́ta wọn máa jẹ lọ́tọ̀ ọlọ́run máa níyà rẹ̀ sáni ẹ̀rọ gádà ànádànù lásán ni ọbẹ̀ inú àwọn èèyàn fẹ́ pé àtìkọ́ àdìlà wà ọdọọdún òní ẹ̀yà tí ó dín sọ́gbọ́n lọ sí mọ́tà nínú owó rẹ̀ sáni ẹ̀rọ gádà ànádànù náà ní jẹ̀mà ọ̀pá ẹ̀mẹ́yì lọ́yẹ́ pé gbogbo àwọn obìnrin tí tẹ́mi ọ̀rọ̀ bá da anẹ́dànù lásán náà ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yé wọ́n ní kí wọ́n máa rẹ́jísítà ọmọ òrukàn lọ́dọ̀ wọn sáàbì dájú pé bàbá wọn ti kú títí ń náwó ribiribi lé wọn lórí ìwọ́n tó ti pa ní kọjá bá ti dá ni ẹni ní ẹmọ báwọn wá wọn gbogbo èkó àníyàn bá da fẹ́ orí pé bọ́ọ̀ bá ti náà ní ẹ̀fẹ́ da ọ̀rẹ́ máa bá mi wá wọn fẹ́ ọwọ́ àpòsẹ̀lẹ̀bọ̀ torí pé ó lè jẹ́ ká rí mi lọ́fẹ́ sí ibi kan lè dá àmọ́ tó wọ̀ ló ti bẹ́ẹ̀ torí ẹ̀ àníyàn wa agbọ́dọ̀ mójútó agbọ́dọ̀ mójútó sẹ́nu fáwọn èèyàn ní wọ́n gbà ládẹ́ni tó ṣiṣẹ́ láì ṣiṣẹ́ nítorí ìgbà yẹn nìkan kọ́ máa ti dáadáa bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ máa lánàá pé ah bẹ́ẹ̀ máa lọ fún mi náà láǹfààní àti lè ṣe irú kan yìí owó tí màá ti ṣe èmi náà bá ṣe bẹ́ẹ̀ wọn náà tún máa gba alága rẹ̀ láìpẹ́. adákùnrin já fún àyè àwa sí àwa náà la dá mọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó tó kún sí ẹ̀wọ̀n láìpẹ́ lè dá mọ̀ èèyàn kẹ́ni yẹn lè dá mọ̀ bàbá wọn lè dá mọ̀ màmá wọn lè dá mọ̀ àwọn náà lè dá ẹjọ́ dáhùn ọ̀rọ̀ ọ̀gá àníyàn máa ń jẹ́ kí nǹkan kékeré kó ti bàbá ara mẹ́rin lọ láyé àtijọ́ sí yá. àníyàn ti máa sọ nǹkan ńlá di déńdé láyé àtijọ́ sí yá. nítorí pé àníyàn tí ọba ti dá mọ́ òsì tó lè dá lẹ́yìn rẹ̀. tọ́ ó lè máa yọ wa. ayé tó gbogbo àyè tí wọ́n bá gbé kalẹ̀ láti tẹ̀ lọ tọ́tọ́ bá ti tẹ̀ láti mẹ́ kọ̀tọ́. pọ̀ láti bá wa lé tẹ́tẹ́ bẹ̀rẹ̀ àti kí ni wọ́n máa ń ṣe ilé kẹ́kẹ́ wọ́n máa ń ṣe náà bẹ̀. Bẹ̀rẹ̀ láti gbá wa lójú bọ èṣù àwọn owó kò lójú bọ èṣù rí káfíńdé máa bá ṣe rọ́bìṣì wa. Bẹ̀rẹ̀ láti wá di ẹ̀rọ wa ni ọmọ ọwọ́ ìgbọ́rún mọ́ ọlọ́run ẹ̀jẹ̀ ká má di náà kàkà. Ń gbóngbẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ fún sọ́láàtì bẹ̀rẹ̀ ibi tí wọ́n bá ti ń sẹ́lọ̀ àbí tí wọ́n bá ti ti kìtìrí kọ́lọ̀ ẹ̀wọ̀n rẹ̀ fún sọ́láàtì bẹ̀rẹ̀ naija bẹ bẹt naija gbogbo ẹni pọ̀ lóríṣiríṣi àwọn oníṣẹṣẹ bọ́ọ̀lù ọlọpẹjọ bẹ ọwọ ni ẹ ọgbà bìtì kan rí pé ayinama adúlọkọ sọlọdúnlá mi ọmọdé sọlẹẹkù pẹtẹ mẹmẹtìlì gbogbo mi kìí ti sọlá ti bá ti dáhùn sí mẹsàlásì rẹ mi ẹ dàgbé kọ ọmọdé àrí a nínú tẹtẹtẹ ọlọmọdé bẹ́ẹ̀ bá tọwọ ẹ ẹ ẹ dẹsẹ àti dàmíẹ kọlọ mọtò wa lọ́dọ̀ ti dànù. tọ bákan náà àyè ibi dáta á ṣe náà àyè ibi dáta ṣe kèfè rí dọ́là kó tọ́ka bí ẹran bẹ̀. ọ̀tọ́ka bí ẹran bẹ̀ ọ̀tọ́ka bí ẹran bẹ̀. tọ ó lè jẹba ọlọ́ni lọ́dọ̀ ti dé lọ́dọ̀ ó ti ta alẹ́ awùwẹ́lì yóò àkọ́kọ́ ẹnìkan kúrò lẹ́nu. mọ̀tò láti orí ìkáyọ̀ ọlọ́ọ̀ ni wọ́n ti fi èlé rẹ̀ sọ́lẹ̀ ìgbẹ́ ló yẹ kó tí máa ti sọ̀dá ìgbẹ́ ló yẹ kó tí dúró wọ́n ní mọ́tíláṣí kò bá nù. ẹ̀rọ ah! àwọn mọ́tíláṣí tó ga ní Islam nìgbà náà ẹ̀ bá àgọ́ mọ́tíláṣí sí kó tó ti mọ́tíláṣí kò bá lọ lẹ́sọ̀ọ́ bí ẹ̀bí nígbàdàn ń bẹ̀ yẹn ẹ̀bí nílé sàlọ́ ẹ̀bí ló ń gbé mọ́tíláṣí náà ní àdúrà ẹ̀ ẹ wá pọ̀ gbogbo ẹ̀ ẹ wá ń ya fọ́tò rẹ̀ ń tà á káyé ṣé ilé tó ní fúláṣí kù wá. láìláì àmọ́ mọ́sálásí náà ni o àmọ́ mọ́sálásí èso ti sọ́ọ̀kì o àmọ́ ńgbà tó wọ́n ń dára sí tó ń dára sí láàpẹ pé ẹgbẹ́láṣí sọ láti mọ́sálásí lágbájá iná ọlọ́ọ̀dé wọn fún bẹ́ẹ̀ ni wọ́n sọ̀tọ̀ kú sọ láwọn ọdún kan. mo rò pé wa aha sọ mọ́sálásí kù báyẹn sojú láti lọ sílẹ̀ ara àwọn àyèsí ìmọ̀ ti di ara yàtọ̀ tí kò ti sọ láti mọ́sálásí àmì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ àti oríkókó tó lẹ́sìn mi lọ mẹ́dínà pẹ̀lú láǹfààní àti ti sọ̀rọ̀ láti mẹ́nu mọ́sálásí àmì Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ nǹkan kejì tí ó tẹ̀lé ta lákòókò yẹn wọ́n wá sálámà sí mi wọ́n wá ti sàárè mi àyàfi kọ́ ló wọ́n dẹ́mi mi padà sí mi lára kí n dáhùn sálámà kó tó kú kọ́ lọ sórí bàbíyà wá ilé lọ sí àti àti bàbíyà kò sí ẹ̀rọ làbẹ́ tó gbé ní máa sálámà fún wọ́n ti ànábì sọ̀rọ̀ wá àdé sẹ́lẹ̀ ó ní ẹ̀ma sálámà sí mi níbikíbi tẹ́ bá wà nínú ìwà àti àwọn ọ̀sẹ̀fẹ̀ láti sí mi níbikíbi tẹ́ bá wà nítorí pé àwọn mọ̀lẹ́kà kan wà pé yà ìyìn àti ọ̀ tí wọ́n jẹ́ àǹká àkiri ayé yorùbá ilẹ̀ owó ni àmọ̀mọ́tì ẹ̀sẹ̀lẹ̀ wọ́n máa ti fẹ́ sálámà dálóò mọ̀ nígbà tí fún mi. kíbi te ba wa ninu iwa ati awon osefe lati si mi nibikibi te dáwọ̀ nígbà tí a ti sọ̀rọ̀ síbẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀mọ́ àlèkà ẹ̀yọ̀ ẹ̀sì tó sọ iṣẹ́ àwọn wa. ṣe mọ̀tẹ́kà tẹ̀ ṣe sálámà sára rẹ̀ ni àmàlẹ́kà fún àfẹ́fẹ́ fẹ́ tí wọ́n fọ́n lọ síbẹ̀ lábẹ́tẹ̀ sálámà sí ọ tàmẹ̀dú tó là sálámà sí ọ bí èèyàn ẹ̀yin ní ìsìtẹ́ yẹn márùn márùn kí wọn àti àwọn tó tó wa ẹ̀wọ̀n bí ẹ̀sẹ̀ pẹ̀tù tí wọ́n ti lọ. Àhà torí ẹ̀ ẹlẹ́kẹ̀ta tó ń tẹ̀ bá fíà wọ́n ṣàdé ọ̀la tó ti sáájú O sì ní ìdìbò ọkọ̀ máàpù ọmọ wa máàpù orí tẹ̀gbà wọ́n máa wá máàpù bí àwọn síyà àwọn ẹ̀rọ àyẹn tó ọ̀gbádùn. Wọ́n máa wá máàpù tó ta ni wọ́n ṣe bí ìta ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí ìta ni wọ́n ṣe bẹ́ẹ̀ wàá lọ sí mọ́tíláṣí ọ̀bà mọ́tíláṣí kùbá ní mọ́tíláṣí àkọ́kọ́ dáná ní kọ́kọ́kọ́ nígbà tó ń bọ̀ wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ etí ìlú lọ́wọ́ amẹ́nìsì àrùn ìlú lọ́wọ́ amẹ́nìsì ọlọ́wọ́ àlèyé sẹ́lẹ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè sàlùwà láńlé rẹ̀ ẹ̀kẹ́ẹ̀dì ò ẹ̀ńtà lọ́wọ́ la ń tètè máa já ẹnikẹ́ni tó bá sàlùwà láńlé rẹ̀ tọ́wọ́ agbéra tó lọ sí ó ti sọ àlùwà láàrẹ̀ tó wá dé mọ́tíláṣí kù bá tó wá ti sọ láti ń bẹ̀ ọlọ́wọ́ bó fún ńlá da ọ̀rùnmúra. ẹ̀rọ pípé ìṣeré ẹnìkan ni tí wọ́n fẹ́ lọ sí mọ́tò ọ̀fẹ́ dáwó nù ọlọ́wọ́ dáwó nù dé lọ́ńdọ̀ lọ́wọ́ dáwó nù kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lè yẹrí lọ́ńdọ̀ ẹ̀ fẹ́ lọ́ńdọ̀ ẹ̀ yọrọ lásìkò sábà yìí ká àgbélé bẹ́ẹ̀ rẹ ẹgbẹ́ yẹn wọ́n lọ. ẹ̀ dáhùn bàbá wa wà nàìjà mọ́tàlásì àtẹ́bí wa nàìjà mọ́tàlásì kùbà ń bẹ nàìjà ní àná àpájà lọ́sọ̀dì tó ń dẹ́ndẹ́ ọlọ́mọdé ọ̀sọ̀wọ́ nù ọ̀gbá ìsọ̀lá ọ̀sọ̀wọ́ nù torí pé kó o tó tí wàá ń tọ́lọ̀ ọba ti ti bí fọ́ aláàánú rẹ lọ tẹ́lẹ̀ ìgbà wa mọ́tàlásì kùbà nù. ìgbà tó wà ọmọ ẹlẹ́dàá ara tó ti kọ̀ fún anabi sallallahu alaihi wa sallam láti dúró níbi tí wọ́n ti ń tẹ lọ́rùn á ń bọ̀sibọ́sí pé yóò ti sọ̀rẹ́ rẹ̀ eléyìí mú wa mọ̀ pé gbogbo ibi tí wọ́n bá ti ń pẹran náà lórúkọ ọ̀sán mi ìfẹ́ àtúnṣe ọmọ sọ́tọ̀ kájúra ń bẹ̀ ọ̀tọ̀. ó ṣèṣe ń gbà mí tó máa mú ìròyìn tí ń ṣẹlẹ̀ wá fún wa ó jẹ́ pé kọrin kọ̀dí làwọn ògbè nígbà kan nílùú kan ní àgbà northern part of Nigeria wọ́n pe station ní Bauchi state wàhálà ṣẹlẹ̀ wàhálà ṣẹlẹ̀ nípa ibi táwọn èèyàn ti ń pẹ́ràn nípa ibi táwọn èèyàn ti ń pẹ́ràn àwọn èèyàn kan yọrí pé àwọn ò ní gbà fáwọn míì láti máa pẹ́ràn bẹ̀ àwọn oníṣẹ́ wọn ni wọn ò ní gbà fún àwọn aláwọ̀ jọ nílùú ni òṣìṣẹ́ ni tó lè kọ́ fáwọn nítorí pé kí ni màálù làwọn pa bára lù bẹ àwọn kan náà fẹ́ máa pẹ lẹ́sẹ̀ bẹ. ẹ̀rọ pé ó ti yàtọ̀ sí ẹ̀sìn táwọn àbá bọ̀ lónìí a ò gbọ́dọ̀ pẹ́ran lórúkọ náà níbi táwọn míì ti ń pẹ́ran lórúkọ nǹkan míì fẹ́ yàtọ̀ sí awúrọ̀. ǹjẹ́ kí wọ́n tọ́ ká pẹ́ran tó tọ́ ká jẹ níbi táwọn ní ìpín pẹrẹ tí ọ̀pá bá jẹ ìbéèrè nù. sọ́kọ́ bá máa pa màálù pàbò pa òrùkọ ewúrẹ́ níbi táwọn ọ̀fẹ́ ti ń pẹlẹ́dẹ̀ tó ti ń pàjá ọ̀dọ́ wọn. torí pé káyìn náà bá ti bẹ́ẹ̀ ẹ̀ ń bójú di òfin ọlọ́run. kódà kó ti kọ́ pẹlẹ́dẹ̀ lórúkọ ọlọ́run kódà kó ti kọ́ pàjá lórúkọ ọlọ́run. ó sì máa rìn yín òní gbà ẹni tí ń dú ẹlẹ́dẹ̀ ló kọ́ ọlọ́run ò lè rí ẹni tí ń dú ẹlẹ́dẹ̀ ló kọ́ ọlọ́run ò lè rí tẹ́lẹ̀ padà pàdé. adẹ́tò ti ń ajá tẹ́tí ń ẹlẹ́dẹ̀ tọ́tọ́ ká máa lu mẹ́rin. ti ń ajá tẹ́tí ń ok àdúláyè kan náà tọ́tọ́ ọbẹ̀ tẹ́ ẹ ti mú ẹlẹ́dẹ̀ lọ́rùn n'ụlọ wá yún màálù lọ́rùn ọlọ́run má jẹ. wọ́n ní wọ́n ti fọ́ àlọ́lọ́run má jẹ. ẹ gbọ́dọ̀ wọ́n á máa kọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á pàjá ń pélé yìí. ẹ wá ní wa fẹ́ fi pàdé ti ṣe bẹ́ẹ̀ yóò yín èèyàn sì lè jẹ́ mùsùlùmí pẹ̀lú kọ́ máa ṣe bá. tọ́ torí ẹ̀jọ̀ náà ibi náà máa ti ń pẹ́ ẹran lórúkọ nǹkan ní ìfẹ́ àti ìfẹ́ ọ̀lọ́ ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ tó ń bẹ ẹran bẹ̀ lórúkọ ọ̀lọ́. ìdí ìlànà tó fi jẹ́ pé ìfẹ́ ńlá ń bẹ wájú ọ̀nà náà gbogbo àdúgbò tí gbogbo wa ń gbé ẹ̀ka ti fẹ́ níbi àti fẹ́ ìsìlámù ká. ẹ ti kọ́ àdúgbò gan dáná pé mùsùlùmí ni ẹ inú ìdókò ti jẹ́ fáwọn ní ìlànà ìdáná ní káfíìnì ni àwọn ti ń pèpè lọ síbi kófóró ẹ̀yin náà máa pèpè lọ síbi ẹ̀sìn náà orí dáadáa púpọ̀ máa ń ṣẹlẹ̀ tí gbogbo ẹni tẹ́jọ wà lójú kan náà bá jẹ́ mùsùlùmí sẹ́nà pé gbogbo bẹ̀rù yóò ní ẹni máa wò pé wọ́n tó ra lórúkọ lọ́wọ́ àti òdú lórúkọ lọ́wọ́ gbogbo wa báwa náà bá ti mma mọ̀ àgbẹ̀dẹ̀ pamara nínú pàǹlò onígbó káwọn náà sọ fẹ́ lòmù nínú pàǹlò onígbó lòmù ní ìsìn àwọn kan lòmù ìwé wo òsì tọ́kùn torí tí wọ́n bá sọ fún kí lóòrù ó ń bú mi ó lọ sí ẹlọ́gbẹ́ tó rẹ̀ fún bàbá rẹ̀ kó di wàhálà rẹ̀ tó kò ní ìdìbò di wàhálà ọkọ̀rọ̀ kásẹ̀tì Baba, mo ní ọdún léyà tó ń bọ̀ yìí tó ti ẹ̀ fún àwọn ẹ̀dí ọ̀dà fún ọ̀ gbọ́dà fún ọ̀ ìrànlọ́wọ́ rẹ̀ ọmọ àròkù tó o kékeré ìwọ káfíńtì ń fẹ́ òní ń lè dù rẹ̀ tó o máa fi ah, ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí lágbà ọ̀. ọmọ kan náà dé wọn ń fẹ́ kẹ́ yí padà ní àtọ̀ ọdún kan ní òun ní àìgbẹ́ bíi ẹ̀kọ́ ẹ̀kọ́ tó bá kún ọ̀lẹ̀ kọ́ọ̀lù ó lè máa lọ tẹ̀lifẹ̀rin ọjà bó ti jẹ́. tó kí ti ti dábọ́ tó mú náà ló fi pè yàn gbà mí ọ̀wọ́ tó ń kọ́wọ́ tó rọra náà ni ó sì rí pé mẹ́sẹ̀gì rẹ tọ́ ó ti ta ẹ̀rọ fúnjọ́ ọ̀fẹ́ kódé ilé ìjọba ẹgbà wá látọ̀dọ̀ ẹ̀fẹ́ mi ẹgbẹ̀gbà نذر أن ينحر إبلا ببوانه فسأل النبي صلى الله عليه وسلم فقال هل كان فيها وثن من أوثان الجاهلية يعبدون قالوا لا قال فهل كان فيها عيد من أعيادهم قالوا لا فقال رسول الله صلى الله عليه وآله وسلم أوفوا بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم رواه أبو داود وإسناده على شرطه معه الضعيف ثالث أما ضحاك الربع ونعرف نكاوة اليه وفي اليه فوالله pé wọ́n para omi kan fọ́nà àmọ́láyè kan ní jẹ́ buwana yẹ́sẹ̀ pé para sọ pé màá para omi kan ka kan ní jẹ́ buwana. arákùnrin wa bí anabi Muhammad sallallahu alayhi wa sallam àlejò èyí bẹ́ẹ̀ ìlérí tí mo ṣe yí kí mo ṣe anabi ọwọ adanu anabi wa bi àwọn èèyàn léèrè hali kana fiha watarun min awtan al-jahiliyya ǹjẹ́ bàtà wa ń bẹ ní buhana rí nínú àwọn ọ̀sà ayé ojú títí ní ọ̀bẹ́dù tó ń bọ̀ wọ́n àkóso tó kò sí ń bẹ̀ mẹ́rin ìsìn tó bàtà ti wà ń àti tó bàtà ń bẹ̀ ń kò sóòtà kan bẹ́ẹ̀ kò sì sí kankan bẹ́ẹ̀ ni. ọ̀hán àtẹ̀kùtà bá pàṣẹ ìbéèrè alákọ̀ọ́kọ́. sàárì káàdà bíi ha ìlùm mi àyà ìdílé. ǹjẹ́ wàá máa ṣe ọdún kan nínú ọdún àwọn èèyàn tó jẹ́ káàkiri bí níbo wàá nà bẹ́ẹ̀ tó dáa máa ti pàdé sí. àwọn olùlà wọn ni rárá wọn yìí sọ ọdún kankan bẹ́ẹ̀ tọ́jú ọdún ẹlẹ́bọ̀. wọ́n tún àwọn òbí bíi nàìjíríà ànábì wa dá lóhùn òní pé ìlérí rẹ̀ fẹ́yìn náà wúlò àwọn ọba ẹlẹ́dẹ́gbẹ̀rẹ́ ń gbé máa pín ìdí lẹ́ olùgbà tó bá lérí tó ń sin kankan kọ́ lọ ṣùgbọ́n tó yẹ pé sísẹ náà ní nǹkan yẹn kọ́ gbọ́dọ̀ pé wọ́n náà fi máa lọ ayọ́mọlẹ́kùn náà ájọ́ bákan náà ò lè tẹ̀lérí láti náà tó ní. Abu ló gbà wá àdìsí ti ṣe déédéé májèmú Bukhari àti Muslim ọ̀fẹ́ sẹ́yìn lẹ̀. kí ni wọ́n pè ní mọ́tò òun náà ní sẹ́yìn alábọ̀ra rẹ̀ lọ́rùn tó ti lọ́rùn yẹn lórí ara rẹ̀ tó lọ́rùn ọba kọ́ ló ti lọ́rùn yẹn lórí ẹ̀. eléyìí ni wọ́n pè ní nẹ́bùrù nínú ṣẹlẹ̀ Islam òun náà ni wọ́n pè ní nẹ́bùrù nínú Islam. ما أوجبه الإنسان على نفسه وليس واجبا في الشرع ابتداء يولو في لنا يلوي على عليه كيف أنا يمسلي على بره ṣùgbọ́n wà tó ti ṣe lọ́rùn ẹ̀ lórí ara rẹ o ọlọ́run náà ti ṣe lọ́rùn ẹ̀ lórí rẹ ni dandan gbọ́dọ̀ pé. bí kò sọ pé mo ṣe lórí fọlọ tó ní gbogbo ojoojúmọ́ ayé sílẹ̀ bá ti má màá máa fi hundred thousand naira tọrọ nítorí ọlọ́ ó ti di dandan ó ti di dandan báwo wá lówó ti gbọ́dọ̀ jáde ọ̀wà náà ni torí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rọ̀ jókòó kó tó tọrùn bọ́ torí ẹ̀ ló ti dẹ́kun láti òfin ọlọ́run á kó ìra rẹ̀ kí èèyàn máa ṣe lérí irú rẹ̀ nígbà tó ń pè bàbá rẹ̀ bí bàbá rẹ̀ bá lọ ayé ìtàn bá dé lálàáfíà pẹ̀lú òkú ọlọ́run ìjọ mẹ́wàá mẹ́wàá nínú oṣù kọ̀ọ̀kan ló ti máa ti sèyá ẹ̀rù wàhálà mẹ́wàá tọ́ ọ wá bẹ̀rẹ̀ sí ní ṣe é òṣèlú ọdún kan ó bá ti wá bẹ̀rẹ̀ sí ní ronú pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ máa ti ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ronú. ọ̀rá ti sọ́nà àbáyọ wà ọ̀sọ́nà àbáyọ ọ̀nà àbáwọlé nìkan ni wọ́n máa pè títí láéláé. ìrẹ́lẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam onílẹ̀ sọ̀ndóró ẹ̀ gbọ́dọ̀ máa ṣe lérí fọ́tẹ́sìn kankan fọ́lọ́wọ́. فإن النذر لا يأتي بخير torí lérí yẹn kìí mú lérí wa o kìí bí lérí o ọgbọdọ kó wa dàgbára rẹ ni o àpá kìí bí lérí kódà nínú àdéhùn kan anábìsọ̀rọ̀ wa àdìsẹ́lẹ̀ ó ní ọ̀kẹ́dẹ́ ọ̀nà kan tó wà máa fi yẹwò lápò àmì ni ọ̀gbọ́n ọ̀dọ́ kọ́ ọmọ náà hundred hundred thousand tó ọ̀gá sì lérí tó ní náà àwọn náà ní ọ̀kọ́ bí ẹni lọ́mọ pé tí ọmọ ọba bá ti wà ẹ̀ kù ọ̀hún àwọn ẹ̀sẹ̀ kìíní sàlá ẹ̀ tọ́mọ àtọ́ tí tọ́lọ̀ ọba kan lélẹ̀ ò ní náwó ahúnyọ́ pẹ̀lẹ́ ìjẹba àmọ́ ìjẹba tó wá tẹ̀lé rí ọ̀rá yẹn kẹ́kẹ́ ẹ̀ tó bẹ̀ ọ̀rá yẹn kẹ́kẹ́ torí agbára ní ọ̀ka máa ń ọ̀ka náà ni torí pé ara àjọsìn àmọ́ wọ́n lọ dàgbọ́ra rẹ lọ́rùn torí pé wọ́n ní àwọn ẹni tí máa ń pè é ó ní yorùbá yòòfúnra bẹ̀rẹ̀ wọn a máa pè lérí wọn tí ọba àjẹsìn ọlọ́run náà máa yẹn tó bá pè bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá ni wọn máa ń fọ́kùn mi nàfàkọ́tì àwọn nàdẹ́rùtún mi nàdẹ́rù ń fẹ́ iná wọn àyà àlẹ́mọ̀ owó yòówù tẹ bá ná kò sí bó ti lè kéré tó ìlérí yòówù tẹ bá ti kò sí bó kéré tó ọlọ́run ọba mà yóò sì dín in lérí orúkọ náà máa ń fẹ́ tẹ́lá ti ṣe kò gbé ẹgbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ lọ gbogbo owó tọ́ba ná ọba àkéré ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀mọ̀ tọ́ba ìjẹsọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀ sọ mẹ́sàn rẹ̀. ọlọ́dọ̀ sọ̀rọ̀ máa lè sọ́yẹ̀ onímọ̀ náírà ọ̀yọ́ pé àwọn ọ̀bẹ lè yọ bẹ́ á gbogbo ẹni tó bá ṣe lórí pé màá ti tọ́lọ́ ọ̀pẹ́ àti tọ́lọ́ àmọ́ tẹ́ bá ṣe lórí pé ẹ̀fẹ́ náà ẹ̀ gbọ́dọ̀ pé o. òṣèlérí kọ́ lọ pé lónìí lónìí tí mo bá fi lórí pé ẹ̀yìn wọn láǹdì ní jíjà dáadáa máa ti mú ìgò ọtí mẹ́ta. wọ́n wà nàìjà oníkálọ́ láti rẹ̀ tọ́ba fóònù rẹ̀ fáwọn láǹdì dáadáa ó mú ìgò ọtí mẹ́ta dé ìgò ọtí lọ. ẹnikẹ́ni tó bá ṣèlérí pé wọ́n tẹ̀lé ọkọ̀ gbọ́dọ̀ pé kí ni ọ̀gbọ́dọ̀ pé àmẹ́ni tó bá ṣèlérí pé wọ́n tẹ̀lé tọ́lọ́ ọgbọ́dọ̀ pé kí ni ọgbọ́dọ̀ pé gíga sọ pé táwọn abilé láǹdì dáadáa máa sì ṣe nábìlà ẹgbẹ̀rún rákà nínú rákà kọ̀ọ̀kan dáadáa àti sẹ́pẹ́tì pàrọ̀bìkan àlà pẹ̀lú farabalẹ̀ ẹgbẹ̀rún rákà ẹ̀rọ̀fún gbàtí ìgbà ìgbà dé méjìlá ó ti gbà ó ti gbọ́dọ̀ pé wọn náà tó bẹ̀ ó ti ẹyin ilé ọba àdá ó ti gbọ́dọ̀ tó kù tó ọ̀sọ̀ pé nítorí ní sí. eléyìí tẹ́ bá wọn. arákùnrin wa ó sì lérí fọlọ́ pé wọ́n para fún mi para láyé ń buwana buwana ìyá kan tó ní maka àti madina tí maka ló fún madina àti madina ọ̀rọ̀ oríṣi méjì níta bẹ́ẹ̀ láàrin méjì orúkọ àyè ń buwana kí ló dé tóbi ní buwana tó ọ̀sọ̀ fún ẹ̀ńdọ́rà omi fọlọ́ bẹ́ẹ̀. kí ló ti tó òru pọ̀ máyè. àdéhùn ọ̀sán ọmọ àríwá ìlú sọ́lẹ̀ ọwọ́ àbẹ́rẹ́ eléyìí túmọ̀ sí pé olùmọ̀tán bá fi léèrè béèrè ọ̀kẹ́ arákùnrin yìí di àbẹ́bí léèrè eléyìí túmọ̀ sí pé gbogbo jọba fẹ́ ṣe nínú ẹ̀sìn ẹ̀ máa béèrè o ẹ máa béèrè torí kọ́ mọ́ bá àjà tó tóbi ti fẹ́ gba aládá láti máa gbẹ́sẹ̀ o káṣí béèrè lọ́dọ̀ ń darò pọ́nmà kó lọ́ọ́ tó fọ̀nà màwá. lópin ìgbà tá a bá mọ̀ pé nígbà tó ṣe béèrè nípa rẹ̀ àwọn ọ̀mọ́ ń pa ẹni jẹ́ ti di ẹjọ́ ẹjọ́ ẹni sọ́mà ọmọ ẹ̀jẹ̀ ẹni sọ́mà. tí wọ́n ti mọ ọba yín béèrè tí ó gbé kalẹ̀ ń bọ̀ ní ìkọ̀jú nígbà tó bá bọ̀. ẹ lọ́dọ̀ ẹni tẹ́ sọ́mà. ìdí ti jẹ́ pàtàkì ẹni sọ́mà láwùjọ wa. eléyìí túmọ̀ sí pé kí wọ́n bá ti wọ́n náà léèrè ìbéèrè tọ́jà pé àlàyé ìbéèrè yẹn tó ń bùkátà àlàyé tí òfin yọ kíláàsì àbẹ̀rẹ̀ torí pé àwọn àfúnká fi hàn mọ́nà ni àwọn àfúnká fi èèyàn lọ́nà. pọ́tọ́ ẹ̀rọ darapọ̀ mẹ́gbẹ́ tó ṣe wọ́n yáyàn lówó. bọ́lá ti yáyàn yẹn tán yáyàn náà ni wọ́n wọ́n gbà pọ́tọ́. wọn pé mo ti tọ́nù kò yé tẹ́ bá yá yẹn lówó iye tẹ́ bá yá yẹn náà ni wọ́n gbà padà àwọn ẹni rè mí ẹ̀ àmọ́ kò ní ìdìkọ̀ wọ ẹgbẹ́ rẹ ẹgbẹ́ bá wọ ẹgbẹ́ lọ lọ́nà kan wáyé wá sí o lè yáwó lọ́dọ̀ wọn kó kó tó kó fìrì bẹ́ẹ̀ gbọ́ bá rúkọ wá sanwó wọn. tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ lè yàn òye torí ẹ̀ má máa yí ara kò sí nípa ọ̀rọ̀ ẹ̀ yára gbọ́rọ̀ lọ́ra tó. ó sọ pé àwọn gẹ́gẹ́ bí ẹni rere tó kó kalẹ̀ tó ń wẹ́ni tí à ń jẹ fún ọ̀yà. wọ́n yìí ló èyí ó ti kọ́kọ́ pẹ́yì kan ọ̀kẹ́ àbọ̀ wa nù. pé o lè yá hundred thousand bọ̀dù ó ti kọ́kọ́ kó fifty thousand sápò ẹgbẹ́ ọ̀wá iye mi báyìí ẹni tí ọba kó fífi tààmù yẹn lẹ̀ ṣé tí àbá ń jẹ tó ti fẹ́ yáwó tó lè lọ yáwó lẹ̀ pé láíláí kò ní yá. oṣù ayé ni àjẹpẹ́ owó tẹ̀ ń yá yẹn kọ́ rìbá ni o rìbá ni ayá wọn díẹ̀ ká lè láǹfààní àti yá èyí tó pọ̀ jù lọ àmọ́ gbà tá a bá dá padà iye tá a gbà tó pọ̀ náà láti fi ni láàdá padà ṣùgbọ́n àwọn àti kọ́kọ́ pé ní sílẹ̀ láti dá mi tútù sílẹ̀ láti rí ilẹ̀ tútù tẹ̀. tẹ̀lé láti òfin ọlọ́wọ́ pé ní ọgbọ́n jẹ̀rọ ẹni fàáyì owó tá a yá yàn tá a fi sàǹfààní ìtòjú lọ rí dání ọba ìbẹ̀rẹ̀ náà lẹ́sàn padà. ilé ìtàn máa ń jẹ́ lórí nǹkan ó ṣèwádìí. nígbà tó ọkọkọtọ bàbá tó wọn tó kọkọtọ kò sí náà ní ó ti àwọn èèyàn lọ́nà ó ti àwọn èèyàn lọ́nà torí ẹjọ́ ọba yí ọ lọ́dọ̀ ẹni tí ń ṣèbéèrè wàá ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ anáàlì sọ̀rọ̀ bá àdìsọ́lá ní tó kàkà mẹ́mẹ́mẹ́ tó ń sìn láyé dúdú kọ́dà kó ti sọ̀rọ̀ sí mẹ́nu ó ní tí wọ́n máa ń sọ ọdún kan bẹ̀ tí wọ́n máa ń sọ ọdún kan bẹ̀ wọ́n ní wọ́n sọ ọdún kan bẹ̀ ah, ah. ìgbà náà làmẹ́rì sọ̀rọ̀ lọ́ àdìsọ́lá wa ni kó pé àjọ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ kò lọ ó rí i pé ọdún ó máa ní ìṣe pẹ̀lú àsìkò ó sì máa ní ìṣe pẹ̀lú àyè. ọdún nígbà pè lọ́dún ìyẹn ni tí ó máa wá tí ó tún wá tí ó tún wá lásìkò rẹ̀ bá tó yọ wà lásìkò rẹ̀ bá tó yọ wà tá a bá ti dáyé rẹ̀ ó ti dé tá a bá ti dáyé rẹ̀ ó ti dé tó ní ti pẹ̀lú àyè nìyí ètò ìlú pẹ̀lú àsìkò ní bí ọdún ìsúná Ramadan àtọ́dún iléyà ẹ̀rí kásìkò rẹ̀ bá ti dé ńkọ́ ó dé náà nù kọ́nà ọba kó jẹ́ kí èsì ń bọ̀ kọ́ba aláì kọ́ba aláì kọ́ba aláìláàbíà. tó ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé ó ní ṣe pẹ̀lú àyè gẹ́gẹ́ bí àràfà ẹ̀wọ̀dún àràfà ọjọ́ ọdún ni ó lè sàràfà ń bò mí. sáà lè sàràfà nàìjà mọ̀tẹ́lìfà ọjọ́ ọdún ni tọ́jú mọ̀tẹ́lìfà bá dé tó bá tó èèyàn tí ó wọ̀bẹ̀ wọ̀bẹ̀ rí láyé ọjọ́ kan náà wọ́n wọ̀. bẹ́ẹ̀ lọ́jọ́ mìíràn tọ́jú mìíràn náà bá tó ọdún rẹ̀ nu. ó túmọ̀ sí pé ìsìláàmù tí wọ́n wá ṣàkíyèsí o tó gbogbo ọdún tí ìsìláàmù gbá sí kò sí tọ́jú bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ara ẹ gbọ́dọ̀ kíyèsí ara ẹ gbọ́dọ̀ wá fara bí àwọn kékeré o ní àsìkò àbáyé ọdún wọn ọ̀pá bẹ́tẹ̀ àgbọ̀dọ̀ bára jọ wọn lásìkò àbáyé ọdún wọn. sẹ́mukẹ́tà ló ní kọ̀ọ̀kan ní tuntun bí òkè ní ìfarajọ àwọn pèsèrè láyé ọdún wọn. ó ń béèrè tí wọ́n máa sọ ọdún kan bẹ̀ lọ́dún àwọn ẹlẹ́bọ̀ wọ́n ní rárá. tí wọ́n pàtẹ́ ń bẹ tí wọ́n máa bọ̀ ń bẹ̀ wọ́n ní rárá ìgbà náà tí wọ́n bá ti máa bọ̀ kankan àwọn ọ̀gbọ́dọ̀ tẹ̀sìn tọ́lọ́wọ́ bá wa ń bẹ̀. ẹ ò pé dídú ẹ ẹ̀sìn ni ìgbà tó dé pé wọ́n ń sọ pé ẹ̀fọ́ wọ́n ń tún sàǹdì kan àwọn ọ̀gbọ́dọ̀ tó ẹ̀rọ ẹ̀sìn wa ń bẹ̀ torí pé kí làwa mùsùlùmí làwa ọ̀nà wa yàtọ̀ síra wọn. Tẹ̀lé ìtumọ̀ pé àsìkò táwọn ṣèfèrí náà tó ọkọ̀ ọgbọ́n wọn sí. Ògbọ́dọ̀ àsìkò tí kékeré gbọ́dọ̀ wá gbọ́dọ̀ tó gbà náà làwọn náà fi ìpéjọ wá sí tí ó wà á jọ kọ́ wà náà ń bá wọn sọdún òfé jẹ́kẹ̀ ìdí ìlú tó ń jẹ́ tẹ́nìsì ẹ fi sìn kankan ẹ fẹ́ new year ẹ fi sìn kankan ẹ fẹ́ kọjọ christmas gbogbo gbogbo ló ti fẹ́ jẹ báyìí. nítorí pé tẹ́lẹ̀ ti ṣe báyìí yẹn ara ti islam ń fẹ́ sọ́ra fún ilé ẹjọ́ ṣubú sínú rẹ̀ yẹn. ẹ gbọ́dọ̀ yẹra fún àti fara ju àwọn káàpìn nínú ààyè àtàkùkọ ọdún wọn nínú ààyè àtàkùkọ ọdún wọn ọ̀ràn yẹn lọ́jọ́ lórí yín ìpínlẹ̀ sí ìsára níbi àti sọ́ra fáwọn káàpìn nínú ààyè àtàkùkọ ọdún wọn ẹ ìgbà náà la lè ráhùn yẹn mú àwọn dàbí ehoro òtúbẹ̀ táwọn èèyàn lè gbọ́rọ̀ lọ kò síbẹ̀ kọ́ tó àwọn èèyàn bẹ́ẹ̀ náà tó ṣe dẹ́tẹ́ téèyàn pọ̀ jàmá sólóṣèlú làwà ní ṣẹ́dá àwọn olóṣèlú mi fi wọn lè ṣe kàmpéènì láì jẹ́ pé èèyàn pọ̀ torí àwọn ọ̀nà ti ti pàṣẹ kúkú kó àwọn èèyàn jáde tó wótówó ọ̀rọ̀ náà ni wọ́n fẹ́ báyà sọ ẹni tó wá kéré ọ̀dọ́ di olùmọ̀ kékeré ẹni tó sì wá pọ̀ ọ̀dọ́ di olùmọ̀ ńlá nítorí pé èròǹgbà ìpẹ́ pé kéèyàn kan ó gbọ́rọ̀ rẹ kó fi tìwà wò ó lóore fún ọdún gbogbo nǹkan mi lọ. tàbí wọn á máa ń dájẹ́ sí ẹgbẹ́ ọgbẹ́ ní fábìlì kọ́ ajẹ́ gbígbà náà lẹ́yìn ọmọ àti àwọn program tí ń sí lẹ́mọ̀ títí ẹ̀yìn kan ti jáde ní mọ́tíláṣí ni àwọn náà ti jáde láti sọ́wọ́ ẹnìkan ó lọ pé oh what a wonderful Christmas even the Muslims are celebrating Christmas with us àbẹ́ ẹ̀dẹ́ tiẹ̀ tó <laughs> ara ẹtí ìsìlámù ti dẹ́tẹ̀ sọ̀rọ̀ fún mi torí ìdí ẹlẹ́yìn á ti è èyí ń mọ̀ sálọ́dọ̀ jẹjẹ náà láàmú tuntun jẹjẹ náà láàmú tuntun èròǹgbà àwọn ọ̀gá àjà àmọ́ ọ̀gá ẹtí ń bẹ́ẹ̀ sí nìsín ẹ̀hìn èròǹgbà àwọn ọ̀rọ̀ justify ntáǹsì tíṣẹ̀lì ọ̀fẹ́ káàkiri tó pẹ̀lú eléyìí á máa ṣàtúnṣe díẹ̀díẹ̀ nínú àti tìyín ẹgbẹ́ náà ti sọ̀rọ̀ máa ṣe lọ sí àwọn kílíàlì ìbá tí wọ́n bá máa wọ́n bá máa ń sùn sàkẹ́ńdẹ̀ wọ ẹ̀rọ fẹ́ràndẹ̀ tí wọ́n ṣe ń pé wọ́n bá máa tọ́ bí ẹbọ kan bẹ̀ ọ̀gbọ̀n fẹ́ràndẹ̀ níbi tí ẹ̀yìn ti ń fẹ́ràn lé ní mùsùlùmí ní gbogbo ní ṣùgbọ́n bàbá ilé gbé kìnnì kan sókè bẹ̀ gbígbé ibi tẹ̀ ń ti ẹgbẹ́ tó tán bá sóògùn ṣé ọlọ́run ni wọ́n sóògùn sí mi àbọ̀ náà lọ́ba àwọn tó kún ó sóògùn rárá òògùn ọdún torí àwọn àlejò ní àwọn ṣètọ́nù tó àwọn àwọn lọ́wọ́ ni tọ́kẹ́tẹ́ máa gbé ẹran bẹ́ẹ̀ tẹ́lẹ̀ táwọn ẹbí ni tó ń tàkà ń bẹ́ ń bẹ̀ tí wọ́n máa bọ̀ wọ́n lè tó tà tí wọ́n máa sọ bá yóò dídí ń bẹ̀ mú èsì ń bẹ̀ ìgbà náà lẹ́tọ̀ọ́ láǹfààní àti tẹ́kínú àti pẹ́ẹ́rẹ́ àti wọ́n dà ó lè ra yín wa ọjọ́ pé àgbọ̀dọ̀ gbé ẹran wa sẹ́nu mi ìta ẹ̀sìn sí ọlọ́ àgbọ̀dọ̀ ju fẹ́nìkan àti ọlọ́ àgbọ̀dọ̀ dáhùn fẹ́nìkan àti ọlọ́ àyè gan láti fẹ́ra àgbọ̀dọ̀ kí o kí ni Islam ò sì wá sọ ń parẹ́ jama wàlá ẹ̀kọ́ fẹ́ torí ẹ̀ jama ẹ jẹ́ ká mójútó sí wọn lórí ìdánilá sórí rẹ̀ lẹ́yìn eléyìí àbọ̀ onídìrà ó tún bọ́ sínú ẹ̀kọ́ mi onídàárọ̀ mìíràn ṣẹ́ríkì ànádọ́rọ̀ lẹ́rẹ́rẹ́lá. ó ní ń bẹ nínú péyàn sọ̀rọ̀tọ̀ náà péyàn bá ti lè tètè lórí àtúntò nǹkan kan fẹ́ lórí ìgbà àtúntò ọlọ́ mo ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ìgbà àbọ̀lọ̀. pé tí bàbá rẹ̀ ti ń sáré wọ́n á pa màálù kan fóònù ẹ̀rọ fún náà ṣe lérí nù ẹni bọ́dù tó bá ti bẹ́ẹ̀ ti pẹ̀lú ọ̀tọ́ lọ. ní ògùn bá wọ ṣé ìwọ ń lọ ọ̀pẹ̀rẹ̀ fún tó bá ti bẹ́ẹ̀ ti pẹ̀lú ọ̀tọ́ lọ sí òkè tí òwúrọ̀ ẹ̀ dàbí ọ̀nà. àwọn aláàlẹ̀ ilẹ̀ àwọn aláàlẹ̀ alẹ̀ lé máa pa màálù kọ̀ọ̀kan fún wa lójoojúmọ́. ìjọba bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín. aláàlálẹ̀ ala tí ẹ̀rẹ́ kò rí àdírẹ́sì yìí bọ́lá wà ẹgbẹ́ lásán kéde ká ẹ̀mọ̀pẹ́ bọ́ ní gbèsè ẹ̀rọ Yorùbá ibi tí wọ́n ti ń bọ̀ orísun ẹ̀bọ ni ọlọ́run tó ta àmì ìtura nítorí wọn borí nípa ọmọ Islam sí pé ọmọ fún ìyá wọn á máa yọ ẹ̀yàn kó nu mẹ́tẹ́ yẹn fún ọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ bàbẹ̀ máa gbé ó lè jọ yọ lómi òfin ní rọ́ọ̀lù mi kátó pé náà torí de báyìí a kì í ṣe lérí fẹ́ẹ̀mù kankan yàtọ̀ sí ọ̀lọ́ọ̀bù ọ̀gbìn àlẹ́mì nínú àlàyé tá a ti a ti rí pé lérí àgbọ̀dọ̀ lọ gbé bẹ́lómi ní àtúnṣe ọ̀wà. Ìlànà ìjọba ti bá ọ̀lọ́ ẹ̀kí bọ̀rọ̀ ayé lọ́rùn bò. Ẹni tí bàbá rẹ̀ ń sáré, ẹni tí bàbá bá ti lè dìdú, tó bá ti lè dìde ní ìdúlé rẹ̀, oṣù mẹ́ta gbáko làwọn ọ̀sùn náà ti sùn yá àmì fọ́lọ̀ lọ́dún. fún ọmọ bá. Ọlọ́run ọ̀bẹ ló dára tí o bùkátà, sẹ́ni kò lè ní nǹkan kan kó tó ṣe ní tí ọ̀rọ̀ ọlọ́sìn wọn fún bàbá rẹ̀ lálàáfíà wọn á ti sùn yáàmù tọ́jú àkọ́kọ́ kọ̀rọ̀kọ́ gbà kọ́lọ̀ ẹ̀rọ mẹ́ta kó kan ó di mẹ́rin bá kó ọmọdé ó di mẹ́rin ọdún mi wá dé wá rẹ ti pé nítorí àsìkò rẹ tó tó ń béèrè ẹ̀dá báyìí báyìí lọ òun sì ti mo ní rárá ọ̀nà àbọ̀wọlé ìnáwó àkókò àbáyọ ẹ máa ṣe títí láéláé náà ni pẹ̀lú bàbá yìí ti gbádùn ọ̀nà torí di eléyìí má la wàhálà bọ̀ra rẹ lọ́rùn gbẹ́gbẹ́gbẹ́ ni wàhálà ìdókòó má la bọ̀ra rẹ lọ́rùn tọ́ ẹ gbọ́dọ̀ tùkà ara yín pé wàá lọ la wàhálà bọ̀ra rẹ lọ́rùn ọ̀rẹ́dẹ́ bá ti ṣe òkùnkùn dandan ìkẹ́ ọ̀sán ìgbẹ́ bọ́lá máa ti lè ṣe máa máa ti lè hàn kọ́ hàn ẹsẹ̀ nígbàgbọ́ ìdè máa kà. ọlọ́run bá ti dàgbà ìrọ̀mọ́ a tẹ̀wọ́n pé fún ọ̀sẹ̀ mọ̀rájà ni nígbà tí ìbá ìdè máa kà. wọ́n á ní sọ bọ́lá wọn mọ́tò àràrà ah, à ń bọ̀ síbẹ̀ sí bàálù. àtúntò bá dé di tí ilẹ̀ tó kún. wọ́n pè mí lọ́wọ́ àwọn tí wọ́n wà lẹ́yìn. tó wá jẹ́ pọ́pọ̀ tó omi ló gbé dájú tó tètè tẹ̀lẹ̀ tó ìgbà náà tó tó omi kò sí tó lọ tó omi yóò tó máa lọ yọ máa bọ̀ yọ máa lọ yọ máa bọ̀ tó lọ́nà lọ pọ̀ wọ́n yìí tó torí ẹ wo wàhálà jẹ́jẹ́jẹ́jẹ́ ló dòkù òun ló kì bọ́ra rẹ̀ lọ́rùn. ẹ̀mẹ́ tó tẹ̀lé ní bọ́lá láti omi lọ́wọ́ ọ̀rọ̀ tó ní mo mílíkì máa rẹ̀ á olùgbọ́dọ̀ tán wò ẹ gbẹdú pé mo lọ ẹbí kan ní mo mọ àlejò tí mo jẹ ń bẹ wọn pọn mi lé ọ gbọ́dọ̀ mo mi lé kí ẹkọ ló mu tòun inú ìjọba nítorí wọn lọ fa wàhálà fúnra rẹ̀ ẹjẹ bó ti jẹ torí pé ẹni tí ń ṣe bẹ́ẹ̀ sẹmọ bá àwọn ẹni lérò pé bóyá ọ̀nà ọ̀fẹ́ bíráì sẹmọ pé bẹ́ẹ̀ púpọ̀ mẹ́ta àbẹ́ ìfẹ́ tiẹ̀ fún àwọn nàìjíríà ọlọ́wọ́ kò ní wọ́n ẹ̀sẹ̀ pé wọ́n kọ́ náà tí wọ́n fà kan kọ́ náà ní omi fún ọlọ́mì àwòdìlẹ́ àwòdìlẹ́ sábẹ́ náà tọ́ tó máa fẹ́ lọ́dọ̀ lọ. ọlọ́wọ́ sì ní ìtìtorí pọ̀ ọkọ bẹ́ẹ̀ tó ti tọ̀ fẹ́ fọ́ ọ ó ti fẹ́ ṣe náà ní tẹ́lẹ̀ bẹ̀rù wọ́n tún kó bára rẹ̀. ẹlẹ́kẹ̀jì wọn pẹ̀lú nàbọ̀rọ̀ màá fìyà ìlérí àti fẹlọ́. tọ́ba ẹgbẹ́ ẹ bá lérí pé màá ṣetán náà tó ń tipa àfẹ́fẹ́ dé láti pìlẹ̀ kó lérí yẹn ó tún àdọ́rọ̀ yẹn kọ́ gbọ́dọ̀ mú tẹ̀. kọ́lá kan bá kú wọ́n bọ̀ ọ́sẹ̀ gbèsè rẹ̀ tọ́ba kú wọ́n bọ̀ ọ́sẹ̀ gbèsè rẹ̀ òṣèlérí kọ́ lọ kọ́ ọ́nà kíláàsì kàkà dìgbò yìí náà kò ní ìdìbò òṣèlérí ó lè gbàdúrà ó lè gba ọ̀wọ̀ ọmọ mo tè lórí fọlọ́ à ọgbọ́dọ̀ tó tọ́wọ́ bá pé tó ti kú ó mú ní owó rẹ̀ nítorí wọ́n ti tè lórí ìbáyé wa ẹlẹ́ẹ̀kejì ni wọ́n pè ní nẹ́gbẹ́rún máa tó yẹ pé wọ́n pè lórí àtìsẹ́ lọ. oúnjẹ lórí pé wọ́n ṣe dì náà ni ọ̀rọ̀ rẹ̀ sí o. bàbá ti mọ̀ bẹ́ẹ̀ tó ti pàṣẹ lókun ṣáà tó máa rò pé kan àbí òye wa àbọ̀dọ̀ tó. Ọ̀gọ̀dọ̀ táyà wọ́n ti ṣẹlẹ̀ ní jẹ̀má ọlọ́run sọ pé Yorùbá náà ti lẹ́rù àmọ́dúró tó bá dáa nù. Yàtọ̀ sí mọ́dúró tí ọ̀gá dáa. Ilé ìjẹba. Tọ́ ọlọ́ni wọn máa ń fọkọ́tò mi nàkọ́kọ́tò àwọn nàdàrútò mi nàdàrí nfẹ̀dí nàmọ́ àhẹ́yà àlẹ́mù. Ìpinnu lọ́kàn wọ́n máa sọ pé náwó náwó lójú ọ̀nà àlọ́ ọ̀ká yìí owó tó ná léyàwó rẹ̀ lórí owó tó ná lọ́mọ rẹ̀ lórí owó tó ná tó fi ràn yàn lọ́wọ́ owó tó ná tó fi tètè náà gbogbo ẹ̀ nínú pọ̀ náwó lójú ọ̀nà lọ. a ọlọ́run máa wá dáa pọ̀ ìyàwó tó ọ̀fẹ́ onídìíwájú ọgbọ́dọ̀ bọ̀ ọlọ́run bó ti máa kàn ládàá lórí pọ̀ bọ̀ ìtọ́sí mẹ́tìkì kọ̀ ẹ́ kọ́ ọmọ abẹ́yàwó rẹ̀ kọ́ ọmọ ìṣèlú ọyẹ o kò kọtọ sí ọ ọfọ ara rẹ balaja rẹ jẹ nù. kò sí gbogbo tẹ mẹsẹ kéré tó ntọ́lọ̀ ntọ́ fún wa nù. àdúgbòjẹ pọlọ ọmọ bá mà ìyẹn tó kò gbé. tó ẹ ní kárí mi ẹ ní àti hàn. báwo ni wọ́n kéde gbogbo ẹni tó lé wọ́n wò kéde ọkàn mi ọ́ dájọ́ ìpín apádà kọ́tọ́ sí ọ tó bá yẹ kpọlọ lẹ́yìn bá ti fún Ọlọ́run ọba arántí gbogbo kálukú ọdá wa ó sì máa ń tọ ọ̀nà dáná fún ọtẹlẹ náà gbọlọ náà ìsinmi lọ́kànbalẹ̀ tó tó léyìí kò sí garanti tó tó kò sí. ó ọ̀sán wónù ọ̀ọ́dá wónù Ọlọ́run ọba máa ń tọ ọ̀nà torí ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ àbùkátà kan máa tètè lágbádá mú yorùbá ẹ̀ wá lágbádá ná yorùbá àbùkátà tírèmì ara wa ọ̀nà dáàbà máa ń fẹ́ ìfẹ́ ẹni wa tí òfin máa sọ nù. bó tilẹ̀ jẹ́ kọ́ lọ́n ti sọ ọ́nà àyà mi ọ̀rẹ́ ẹni tó bó ti sọ̀dọ̀ kọ́ ibẹ̀ ni àyìn náà bí wọ́n ń tọ́ fún ha wọ́n ti fún ha ọlọ́run jẹ́ bá gbé sára yín náà ó lóore fún mi tẹ́ bá wá gbé pamọ́ tẹ́ fáwọn aláìní olólóore jù fún mi. ìgbà nítorí yóò tẹnu míì náà lákin láti lè náwó sójú ọ̀nà lọ sẹ́yìn láti lè tẹ́lá ti lè kó ọ̀kan yín dànù kọ́mọ jẹ́ nítorí kárí mi yóò ti sábà rí torí rẹ̀ náà ti tẹ̀lẹ̀ lẹ́yìn ànábì sọ̀rọ̀ wá àbí sẹ́lẹ̀ bàtà wọn kan wá ibi ń pa wá ìyá jẹ wá ẹ ràn wá lọ́wọ́ ànábì bá ọba ń wò àwọn sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ kankan ràn wọ́n lọ́wọ́ ẹnì kan bá dì ọkàn lọ́ọ́ lé mi bàbá lọ kó ẹrù oúnjẹ wá ó ń gbé tí ìfọkànlẹ̀ tí ìfọkànlẹ̀ bẹ́ẹ̀ kálukú náà ń tali lọ ní kálukú náà ni mu wa tí kálukú náà ni mu wa ẹ̀rọ mi sọ pé mẹ́nsẹ́n na sún nẹ́tẹ́n hasanatẹ́n في الإسلام فله أجرها وأجر من تبعه من غير أن ينقص من أجورهم شيئا ẹnikẹ́ni tó bá fi ìlànà tó da alẹ̀ nínú islam yóò gbẹ̀san rẹ̀ yóò tún gbẹ̀san gbogbo ẹni tó bá àwòkọ́ sí rẹ̀. ìrẹ́lẹ̀ ti jẹ́ pé ń gbà ní òun wa kọ́ ọ̀sán yìí pé mo fi nǹkan báyìí sílẹ̀ nígbà tí wọ́n ti mọ̀ pání rẹ̀ ti kárí ọ̀dà láwọn bàbá ahun ní ìwà àwọn ìyá ahun ní ìwà tó pé wọ́n lè jáde àti lọ́jọ́ ilé yá màmá wọn máa ń tẹ̀lé ojoojúmọ́. bẹ̀rẹ̀ pé pé màmá ṣe akẹ́kọ̀ọ́ lówó tó ní ó sì gbé five million kalẹ̀ ọ̀nà nǹkan wọ́n gbé ten million kalẹ̀ wọ́n yẹ ẹgbẹ́ ìdánilẹ́yìn mọ́tò ọba dara bẹ́ẹ̀ ni ìbáyé wa ọlọ́wọ́ bá wá fi ń dá wa lójú bì owó kò kéré jàmà owó kò sì pọ̀ àníyàn lọ́jà kódà ní màá tètè kan àdébò ọ̀sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ó ní kọ́bọ̀ méjì ó lékè ẹgbẹ̀rún méjì dírà bí kẹ́kọ̀ọ́ pé tú kọ́bọ̀ ó wí ní two thousand naira. kí ló dé nítorí pé ńgbà ká ní ẹnáwó títọ́ náà ẹnáwó títọ́ náà ẹni tó mú two thousand one ọ̀já máa ń kẹ́kọ̀ọ́ ní gbogbo dúkìá tó ní. tó wá ìfẹ́ ti gbogbo tó ní láyé lò tí ó ná wá over thousand. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ nọ́mbà ti tú ju yìí lọ àmọ́ yìí ní ìdajì gbogbo tó ní láyé torí ẹ ìwọ̀n bá tẹ́ bá náà yún ẹ̀ka nù ní gbé lọ́dọ̀ náà ìfinilọ́kànbalẹ̀ lélẹ́yìí lọ́dọ̀ náà wọ́n tẹ́ bá wa náwó ibi tẹ́ fẹ́ ná sí ni kẹ́ máa ná sí o ibi tẹ́ fẹ́ ná sí ni kẹ́ máa ná sí o ẹ̀mí ìtì ẹnìkan gbé Mercedes Benz wa ẹ̀mí ìtì ìgbọ́n ọ̀kadà wa bì ẹ̀dùn wa náwó fún ẹ dá bẹ́ẹ̀ ọ̀dà o bẹ́ẹ̀ fún Yorùbá lẹ́kùn yẹn ẹ̀mí ìgbà tó lọ́nu tó ń gbé mọ́tò fẹ́ ẹ̀ ẹ̀ ó lè tẹ́lẹ̀ mọ́tò pàtùkùkọ símú rẹ̀ símú rẹ̀ ń padà dédédé ó lè sọ pé fifty million dollar lọ́lọ́ owó ra mọ́tò ọlẹ́ẹ̀lẹ́ o wọ́n máa fà tẹ̀sí ti gbogbo yóò kiri ká lè máa gbé àyè ṣe ẹlọ́rin kan jẹkùjẹkù kan tẹ̀lé fojú rẹ̀ máa tún bọ́ lórí stéèjì bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀dá ọ̀gbọ̀n kadà wa àtẹ̀tọ́jú kẹ̀kẹ́ bẹ́ẹ̀ àtẹ̀tọ́jú kẹ̀wá ẹ̀rọ tó ní ọ̀gá lẹ́wọ̀n. ẹ bá ti ń dojú aago báyìí wọ́n máa mọ ẹni wọ́n máa wọ́ máa lórí owó wọ́n máa dà á lẹ̀ á ah! ọjà dúpẹ́ wọn àwọn máa lẹ́kọ̀ọ́ yìí. ẹ wọ́n ti máa náwó gbogbo pẹ̀lẹ́ yìí ó sì gbọ́ lọ pàdé tó ló ti dán máa yẹ ìwọ òfowó ti ti má òfowó òfin àwọn ọmọ wọ́n ò fowó tiẹ̀ òbí kọ́ mọ́tíláṣí òbí kọ́ lè kéwú ọ̀wọ́ à ń fowó òbí ti pàtàkà níwájú eléré kí ló náà ti sọ ọ̀sẹ́jú mẹ́ta péré náà ní gbogbo owó tó lọ náà ó lè fẹ́ ká làájì àlájì ẹ̀ka làájì àlájì ẹ̀gbọ́n rọ́ọ̀bì inú rẹ̀ máa wá dùn kó yóò tún máa péré.

ẹlẹ́dàá náà wọ́n ń nàkúnà o owó ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rí o tí wọ́n máa ń o kálukú bá rí kọ́ ara lọ́wọ́ ibo lọ́wọ́ rí ibo ná sí inú òbẹ̀rẹ̀ tá a gbà mú tọ́ba ti lọ́la dé pèmí pẹ̀lú káta gbé. àwọn ẹ̀dọ́ tó ní nẹ́dẹ̀ gbogbo lérí bẹ́ẹ̀ má pé ìlérí tí mo ṣe yí ọlọ́run kúkú mà á ọlọ́run mà á ọlọ́run mà á yóò sì bí wá léèrè tó bá dijọ́ gbé ńlá òkè àmì. nínú àbíjì àìsàn bí ọmọ àná ọlọ́run ẹ̀rọ Muhammad sọlọ́mọ́ àbùsọ́lẹ̀ ومن نذر أن يطيع الله فليطعه ومن نذر أن يعصي الله فلا يعصيه ẹnikẹ́ni tó bá ṣèlérí àti tẹ̀lé tọ́lọ́ ọ̀yà tẹ̀lé tọ́lọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti lérí àti sẹ́nà o àti ti ṣàlàyé gbogbo eléyìí náà tẹ́ ẹ bá ti lérí àti ti ẹ gbọ́dọ̀ ti tiẹ̀ tẹ́ ẹ bá wá ti lérí àti sẹ́nà ẹ gbọ́dọ̀ sẹ́nà o ọmọ àwọn akóso wa lẹ́nu tí wọ́n ti tiẹ̀ lẹ́yìn táwọn mùsùlùmí ni ọlọ́run bá fúnra ara rẹ̀ lọ́kọ̀ọ́dún léyà ìlú òfìsè fẹ́ wa mùsùlùmí àmúkàtà láti mọ díẹ̀ nínú ìdájọ́ gbogbo ìjọsìn tó bá wà wájú wa kálí bá ṣe níbàámu pẹ̀lú ìlànà anábìwọ̀ Muhammad sallallahu wa sallam kálí bá ní ládàá irú ìtọ́jú téèyàn gbà níbi ìjọsìn ń ṣe. súnà tó lágbára ni kápẹ́ran lọ́jọ́ ẹ̀rùn léyà súnà tó lágbára ni kìí ṣe ọ̀nà yẹn fúláṣí kí ẹ lè torí rẹ̀ lọ́ọ́ máa jẹ́ gbèsè àbí tí wọ́n fi jẹ́ ọ̀dùn alájòtú tí wọ́n fi wá pọ̀ nǹkan paléyà fúláṣí rárá òtùbùkátà kọ́ lọ́jọ́ gbèsè òtùbùkátà kọ́ ọ̀dàlì ẹgbẹ́ra lágbára ni ṣùgbọ́n nínú nínú lílágbára yìí báyìí ọkọ lè pa kíyàwó náà pa kí gbogbo àwọn ọmọ yín náà pa dáadáa ni ara ń tó islam tó ká tẹ̀. ẹ ti máa ń pè ara léyà ọ̀kan ló jẹ́ nínú táǹtì ń ṣe àfihàn pé islam bẹ́ẹ̀ kò sí parí ìdènà ó ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ní fún ọ̀sẹ̀ ọ̀nà táà tọ́dún léyà bá dé òun ń tọ́jú àgídì ni ọ̀rọ̀ pẹ́pẹ́ ẹ̀radikétì ẹ̀ àwọn ẹran máa yàgbẹ́ kátìtì kò tún tọ́jọ́ bẹ́ẹ̀ kọ́ yàgbẹ́ tó bá yàgbẹ́ àwọn tó gba títì náà wà. ó sì dá púpọ̀ jẹ́mà pé o fẹ́ ní tọ́nà wọn bá bá gbé láti rí tó bá fi lè rẹ ẹran léyà ẹ má tó má bọ̀rọ̀ ẹ má tó má bọ̀rọ̀ ẹ tó má di sí yóò fi hàn ẹ ṣe ti kárí mi nítorí pé ń bẹ nínú tí wọ́n fi ń ṣàfihàn pé ìsìláàmù ń bẹ ó sì dá táàbà pẹ̀rọ léyà káàrà yìí tó tóbi káàrà yìí tó tóbi àdìhó lórí taratara ó ti jẹ amla amla òun náà ẹran funfun ṣùgbọ́n tí àwọn àwọ̀ dúdúdúdúdú tó ń la funfun rẹ̀ láàrin láwọn àyíká ẹnu títí ń jẹun ojú títí ń ríran ìmú ń etí ti fi ń gbọ́rọ̀ káwọn léèyàn jẹ black black black ẹsẹ̀ rẹ̀ títí ń tẹ̀lẹ̀ kọjá pé ibi ẹsẹ̀ náà black black black ìwé ẹran tí a lè sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ àpá wọ́n ti dúpẹ́ fọlọ̀ pé ìwé náà tó kù láyé ẹran tí àwọn apá fún mi yá jẹ náà bí ẹ bá ti lè rà á ẹran lé àmì tẹ ẹ rà tẹ ẹ súnmọ́lẹ̀ ẹ wọ̀rọ̀ pààrọ̀ rẹ̀ ẹ wọ̀rọ̀ dáhùn àyàfi tẹ́lẹ̀ bá pè é tó jùlọ àrọ̀ rẹ̀ àmọ́ tẹ́lẹ̀ bá ti rà á rírà tẹ rà á ó ti sọ ti tú láti fún náà lẹ́pà torí ẹ̀ àwọn ọ̀nà wa fẹ́ràn ọ̀kámọ́ fi ta tẹ́tẹ́ o ẹgbẹ́ ẹran yín jáde ó di fíìmù sùkúù àwọn ẹlòmíràn náà gbé tiwọn jáde irú sunday night kálukọ́ wa péjọ wọ́n máa wá sí àwọn ẹran lápin ẹ kọ́ra yín bẹ́ẹ̀ bá lè kọ́ra yín lákà ọlọ́mọdé bẹ́ẹ̀ sì ti pé ọmọ ní ti ń ṣe tówó lọ́wọ́ ní àbí títí àjẹ ẹranko lọ́tọ̀ torí ẹ̀ ká kí èso ara wọ́n máa ṣe nǹkan tí áàbù wa máa dẹ́sẹ̀ níbi tó ti yẹ ká gbà ládàá ẹni bá ṣe bẹ́ẹ̀ tó ṣe ẹran léṣe lẹ́nu bá ti tètè débi tó kọ̀ wọlé ọ̀dàgùn ọ̀dẹ́gbèsì.

ta ní tọ́ bá yọ gbàtà àti ìlú tó ti ń tóun gbé tó ti ń rówó náà ló fi fáwọn aláìní bẹ̀. o lè lọ rẹ ẹran bí kíbi tí ọba ń rán ọlọ́run láti ra lẹ́kọ̀ọ́ bí wọ́n ti mọ̀ fún wọn bẹ lọ́wọ́ yín wọ́n ta yín ládáadáa ni. ògbé ara pínpín pínpín wọn ní two hundred thousand kìíní wọ́n ti mọ̀ pé mẹ́rin ẹ̀yìn náà fẹ̀ owó tuntun bẹ. wọ́n wá lọ sí ibùdó ní owó tó fi rẹ̀ márùn ó fi ra ẹ̀ kán bì bọ́lá lè lọ alábòmí kò sí wàhálà fẹ́ẹ́ fi wọ̀nà dáadáa kọ̀ wọ̀ kọ̀tọ́ wọ̀.

ọgbọdọ jẹ́ ẹran tó ṣe wípé ń sà tó gbogbo èèyàn bá ti rí ọmọ pé ń ààrẹ ẹran tẹ́ ẹ fẹ́ pa ọ̀gbọ́dọ̀ jẹ́ àrùjá àrọ ẹran yẹn ọ̀gbọ́dọ̀ jẹ́ àrọ ọgbọdọ ti dá fáwọn ni ní àwọn ẹran kò ní kọ̀m̀bẹ̀lẹ̀ sá o Ama yọ máa tiro o tiro bí fẹ́ sáré ẹ̀jẹ̀ pààrọ̀ lélẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pa fún léyà. kò sí jáwọ́ ńgbàjẹ́ mú délé ẹni bá rọ́ àdúgbò bọ́lọ̀ kọ̀ ọ̀sẹ̀ tó tó ọ̀rọ̀ pé wà á rí bọ́ọ̀mù tó pẹ́ ọ̀rọ̀ tó pẹ́ yẹ́ndé mi à lọ́ba bẹ̀rẹ̀ lójú. tó ẹ̀yin náà wòra ẹ̀dẹ́kùnrin pọ̀ lọ́wọ́ nínú eléyìí ọ̀wọ́lé yámá. ẹ kò kí èsì ẹlẹ́kẹ̀rin pé ẹran tẹ́ ẹ fẹ́ pa fún mi yá kò gbọ́dọ̀ jẹ́ ẹran tó ti tó ti rù tó ti há gbogbo. tí ò sí mọ̀tòmọ́tòm mọ igun rẹ̀ má bí ẹran tẹ́ mú wá láti Somalia. tẹ́ ẹ ẹ gbọ́dọ̀ parí rẹ̀ fún léyà wàyí o tó bá dodo ọdún léyà ẹ gbọ́dọ̀ pẹran léyà ń sáájú sọlẹ àti àdàìlẹ ńbẹ ní ọ̀sà yorùbá tí wọ́n máa ń ṣe pé tó bá dodo ọdún ẹ má lóúnjẹ má fún lóúnjẹ báwo lóúnjẹ dàrí lè gbé kú ni máa ń ṣe ẹ gbọ́dọ̀ wá pẹran sáájú sọlá tó lẹ́yìn ẹni bọdù tó bá ti lè pẹran sáájú sọlá tó lẹ́yìn ẹran lásánlọpàá ọ Ọlọ́run gbòòrò láti rẹ sọ̀rọ̀ àmì. a gbọ́dọ̀ dáwó rẹ ran léyà tó bá pa gbò lábẹ pa èèyàn kan ní ọ̀rà lágbára ọba kágbò ẹni ra àgùntàn àgbò lágbára ọba tó káàrún ẹni ra orúkọ apò ewúrẹ́ lágbára ọba ká ẹlẹ́rìí wúrẹ́ abo lágbára ọba ká iná lọ́sẹ̀sẹ̀ wá ká lọ́sẹ̀sẹ̀ wá ká ògúnfe. Akramakumullah ọ̀tá yìí láti pàdé ẹkún léyà tòlótòló ehoro pẹ́pẹ́yẹ àgbẹ̀pẹ́ àgbẹ̀pẹ́ pẹ́pẹ́ rẹ̀ nípa fún léyà ọ̀gbádùn. Òṣìṣẹ́ ìfẹ́ níbọ̀ láti máa tẹ̀sí Islam fèrè. Nípa àwọn èèyàn mi ẹ̀rí pé mo rẹ́díò rẹ́díò ẹ̀ ẹ̀rọ ní ọ̀gbádùn ọba tuntun kọ́ sọ̀rọ̀ lórí atẹ́gùn ní kí èsì pé máa ń bẹ àbíjẹ́ máa ń bẹ. wọ́n máa sọ báwọn yẹn pé abọ́ ìdánwò ẹran léyà ẹran láti láti àbíríkì ọ̀pá léyà nu. bẹ́ẹ̀ máa fẹ́ pọ̀lọpọ̀ nílé máa mú mi sáńtẹ̀ ní fúrẹ́sì lọ. tó kò sáyé rẹ̀ nítorí pa fún léyà ló ti gbọ́ yẹn. èèyàn gbọ́dọ̀ dáwó ra àgbò àbágùtàn àbá àbẹ́wúrẹ́ àbórúkọ àbógunfe èèyàn kan náà ní ọ̀rà ṣùgbọ́n èèyàn méje lè dáwọ́ra màálù èèyàn méje lè dáwọ́ra ràkúnmí ṣùgbọ́n kọ̀ọ̀kan nínú yín ẹni one over seven one over seven one over seven ṣùgbọ́n tẹ́ bá pẹ̀lú lórí ayé ọlọ́run ẹ̀yin lọ́wọ́ ẹ̀yin méje tẹ́ ra màálù bisimilayi ọlọ́run wa ìtúbọ̀ wọn náà lé aláwẹ̀dá ni àti tàmẹ̀dù àti dóòlà àti làkàdégbè ẹ̀dá pẹ̀lú méjèèjì eléyìí sàníyàn ẹ sọ lọ́rọ̀ ẹ sọ lọ́rọ̀ fún sàníyàn wọn pélé yẹn so tó bá ti jẹ́ pé àgbò lọ́fẹ́ pa tó ń sòwò náà lọ́ba nǹkan rẹ fúnra rẹ bisimilayi alahu akbar wọn lọ ẹran lé àmì àti tàwọn ará lé ìyẹn ni pé òfin pẹ̀lú àgbà kó o mú àwọn ará ilé rẹ bọ́ ọ sorogún nínú ládàá rẹ̀ àmọ́ kìí ṣe pẹ́ jọra o. òpèjẹ tiẹ̀ nísìnyí wọn nìkan lọ lágbára láti rẹ ẹran léyà nílé rẹ nínú fámìlì rẹ ọ wà sọ wọn lọ ẹran léyà mi nìwà títí ìyàwó mi àtọmọ mi. àwọn náà gba dada bẹ́ẹ̀ bí wọn náà ti gba dada àmọ́ wọn nìkan lọ rà ẹ gbọ́dọ̀ dáwó rà. tó bá bẹ́ẹ̀ yẹn bú njẹ́ ó sọ nù bisimilahi allahu akbar wọn lọ lágbádá ni wọ́n ti pẹ́ tẹ̀yìn ni o. ẹran ilé alágbájá nì tòbí òsì bá yín pamọ́. tọ́ ǹjẹ́ bàbá wọn adẹ́sí bàbá wọn paléya bàbá òsì lágbára rẹ̀ ẹ̀mọ́ kókò tó wà lábẹ́ ẹ pẹ́ fẹ́ fún bàbá jẹ. ó sì rọ̀ bàbá mi àti ti ìyá mi ọmọ mi àti ìyàwó àwọn náà gba ń bàbá ti kú lè máa fún wa wọ́n ti kú àwọn ò ti kú àmọ́ tí wọ́n máa pẹ́ ẹran kan spẹ́ṣíálì fún bàbá àbíyá mi tó ti kú kọ̀tọ́. mo rò pé wa mo lè pa tèmi kí n pé àjọ nínú àmọ́ tí wọ́n máa pẹ́ ẹran kan spẹ́ṣíálì ló kọ bàbá àbíyá kọ̀tọ́ àti tí bàbá àbíyá ń bá ti pa ọ́lẹ̀ pé gbogbo ìgbà lọ́dọọdún wọn máa pẹ́ ẹran léyà nínú dúkìá báyìí tí ọjọ́ wa nọ́ra tírì dúkìá mi bẹ́ẹ̀ mi pín ẹ máa dìbẹ́lọ́pù ẹ̀ nínú rẹ̀ ní kẹ́kí máa rẹ̀ ẹran léyà fún mi lọ́bẹ̀ẹ́ kò sí wàhálà ń bẹ ẹran ní láti kàn wá kọ ẹkọ bẹ kíláàsì bẹ ẹran ti gbogbo dáadáa fún mi bẹ ẹlẹ́yìn jẹba ẹni tó bá tọ́ba sẹ́yìn ẹni tí ó lẹ́ran lé yálọ́ ẹ̀kọ́ pàǹkan rẹ̀ kìbá àjọ ọkùnrin kìbá àjọ obìnrin ọmọdé bá ti ní ilé pa fúnra ní tẹ bá bẹyìn ẹni tí ẹ̀ka nípa wọ́n ṣàkíyèsí pé bisimilẹ Allahu akbar ìwọ ọlọ́run ẹ bá mọ lọ́gbà lọ́dà bọ́ọ̀lù ọmọ lọ́gbà ẹ̀kọ́ yorùbá yín. ẹ tó bá wá bí ẹran tí òun náà ní gbogbo ọ̀rùn ẹran tó bá ti rù. àdúgbò fọlọ ẹ̀yìn ẹsẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn. òtítọ́ gbẹ́lẹ́ ọmọ ìsìlámù ọ̀rùn ẹran báwò. wọ́n fẹ́ mọ̀ pé lórí tí ẹran pọ̀ sí jù lọ́rùn ẹran. wọ́n á máa kó bá fún ọ̀rùn bọ́ọ̀bà gbowó sẹ́ẹ̀rẹ̀ ló gbowó sẹ́ẹ̀rẹ̀ àmọ́ nfẹ́ náà fún mi lówó sẹ́ẹ̀kù tún tọ́jú ọ̀rẹ́ mi sẹ́yà. torí ẹ̀ káwọn lè máàmù lè máàmù káwọn má bínú o ẹ̀ káwọn lè máàmù lè káwọn má wọn súnra kájú ọdún. ẹ̀hẹ́n wọn náà pàṣẹ ẹ̀ tó jókòó ní ẹ̀ alùpùpù náà má ti ẹ̀ tó ọ̀rọ̀ ẹ̀ náà tó ń fọ ló ti jẹ́ bàbá wa dáǹfẹ́ ká fẹ́ràn léyà abẹ́rẹ́ ẹran fún bàbá wa ojú tó burú kẹ́ ẹ wọn ẹran bùn wọn ni òkú yẹ wa ẹ̀yìn oníṣẹ́ pé ẹran fún mi rárá o ẹ̀rẹ́ ẹran bùn wọn bàbá yín wá ẹni tó bá ti gbà tó bá wù láti jẹ́ kò sí wàhálà ń bẹ bàbá ti lọ tà á pé owó tẹ́lẹ̀ tẹ́ fún wa kò sí wàhálà ń bẹ sẹ́mi àpò kan lọ lágbára rẹ̀ àhà tí a dé pé àwọn méjì mẹ́ta àní dáwó rẹ̀ fún bàbá ló pẹ́ rẹ̀ léyà àlè dáwó rà ló kọ́pá fún bàbá wa tí bàbá wa ti pẹ́ rẹ̀ léyà kẹ́yì sẹ́mi àpò tẹ́lẹ̀ méjì mẹ́ta wa ti dáwó rà gbò ọ̀tọ̀ ẹ̀yin ọ̀dáwó rà ló kọ́pá fún bàbá yín òfin ni pé amẹ́rẹ̀lẹ́yà fún ẹ̀rẹ̀lẹ́yà fáwọn ẹ̀sìn dáwó rà oníjọba èyí láti bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀. táàtì òde sọ̀láàtì ìmáàmù ni àbáàtì òde tí lè máàmù ọ̀pẹ̀rẹ̀ lẹ́yìn sọ̀láàtì lẹ́yìn owó lẹ́yìn máa ti ẹ̀dá wọ̀. sọ̀láàtì lẹ́yìn máa tí ó di àbẹ́ràn wọ́n lẹ́ràn làwọn máa tí ó wọ́n kò gbọ́dọ̀ ó kété bọ́ọ̀ bọ́ọ̀ wọ́n ti bọ́ọ̀ ọlọ́mọdé ẹ má tó gbóòdè ma sọlá yà tó lẹ́yìn tó má ti tó sọlá tó lẹ́yìn tó má fẹ́ lọ́pẹ́rán ní lọ́pẹ́rán o ti pátá sí kù. àhà òsibí tí àdìsí kan ti sọ pé ẹ gbóòdè kí lè má mọ̀ ìmáàmù máàlì ìmáàmù máàlì ọ̀hún ló sọ yìí pé ó dìgbà tí lè máàmù bá tó pẹ́ran fẹ́yìn ó tó pàdé ìgbà jáde ti sọ ní pé ẹnikẹ́ni tó bá pẹ́ran ká tó ti sọ láti lẹ́yìn ọkàn ìdúṣẹ́ tó láàmì. ẹran afẹ́ jẹran lásán lójú ẹran afẹ́ jẹran lásán lójú kì í sẹran léyà torí ìjọba àwọn olùmọ̀ọ́ wa sọ pé lẹ́rù wọ́n ní ìdíjọ́ sọ pé dìgbà tí lè márùn bá tó dúnra wọ́n ní pé tí lè márùn ọ̀bá rówó rẹ̀ ń pé á gbé dìgbà tó bá tó rówó ok òtítí mi tọ́lọ̀ ti sọ pé ẹja wú kó lè máa mú yín obìnrin ẹran léyà òtítí tí mi tọ́lọ̀ ti sọ ló fi pé ẹran kó lè máa mú yín obìnrin ẹran léyà kò sí. tí lè máa mú bá tiẹ̀ wá fún arówó ẹran léyà àbẹ́nìkan tiẹ̀ rà fún abẹ́mọ ẹran dé yìí ẹran bá jákù kátó parí sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yìí títí là àbájá mọ́ bọ́ọ̀lù àti àkùn. nígbà yà dúró dà islam ọ̀sọ́ kíkà dúró dà ní bọ́ọ̀lù. tọ́tọ́ lábẹ́ òfin ọlọ́pàá nígbà tí bàbá ìmáàmù òdúró wó rẹ̀ rán sẹ́nìkan wá gbẹ́rẹ́ sí ẹ̀ wá sí èyí pé wọ́n fi dẹ́mẹ́ pé kọ́tọ́ wọn ni kọ́ fẹ́ràn rẹ̀ ìmáàmù kínní olówó rẹ̀ kò ẹ̀ ẹni tó lówó tẹ̀ kọ́ pàtì ọ̀ ọjà ló ti ṣe jẹ́ ti gbọ́dọ̀ sọ́ra mi dẹ́rù báwo lè máa mú wa lábẹ̀rẹ̀ ọmọ ẹ̀yin náà ìdàkọ̀ fún wa lọ́rùn ẹ̀yin náà ìrabàtà fún wa ẹ̀yin náà ìtúrọ̀ ẹran léyà fún wa áwù. bébí ọ̀bá tẹ̀ sí nǹkan tẹ̀mú ká fẹ́ jẹ lè máa mú kí gbogbo ìwà máa bọ́ sí lọ́rùn. sọ̀rọ̀ eléyìí kò sí inú lànà tó bá lágbára rẹ̀ tó bá ti lágbára rẹ̀ ọkọ̀ tó bá rẹ̀ tó bá rẹ̀ pàrọ̀ lé ọjọ́ bó ti sójú ẹ̀ ń bẹ̀rẹ̀ tẹ́lá pẹ̀rẹ̀ lé ẹ̀ lè pàjọ́ ọdún ẹnì panijọ ọdún ẹnì panijọ kejì ọdún ẹnì panijọ kẹta ọdún ìjọ kẹrin ọdún ní fáìnàlì ọgbọ́n rẹ̀ táyọ̀ ọjọ́ kẹrin ọdún fáìnàlì tó bá sì wù yẹn lè kó ara lé ayé pamọ́ dìgbà tó bá wù yìí níbẹ̀rẹ̀ sí Islam anábì yẹ gbọ́dọ̀ kó pamọ́ táyọ̀ ọjọ́ mẹ́ta ìwọ lẹ́yìn ọ̀rẹ́ ìhàn gbogbo ìgbà tó bá wù yìí kó pamọ́ dáadáa ọlọ́run bá kó sí ọlọ́run láti lè ní dáàbò ẹran léyà ó ti ní rọrùn fún mi pẹ̀lú rẹ láti lè pẹ ẹran léyà náà ọlọ́wọ́ bá kó ti ní rọrùn fún wa kọ́ àgbálẹ́sìn lọ́wọ́ wa ọlọ́wọ́ bá kọ́ ràn wá lọ́wọ́ tọkọtaya tọmatọma tòbítòbí ọlọ́wọ́ bá kó ti ràn lọ́wọ́ fún gbogbo wa lẹ́yìn alẹ́ fi kan tó wà létí ti so alihamdulilayi àyíké gẹ́gẹ́ bí kéde sí atọ́kùnfé níbẹ̀ rẹ̀ dánilẹ́kọ̀ọ́ ojoojúmọ́ iná làwọn ọrọ̀ ọlọ́ ni wọ́n ronú tó tún mú lọ síwájú bá tó mú lọ síwájú bá pẹ́ni tí òkú ẹ̀sìn ń bì ọ̀nà wo ló ń gá ni láǹfààní láti máa gbọ́ gbogbo tí wọ́n ń sọ ń bẹ̀ náà ló fi pé bẹ́ẹ̀ tó broke live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ara rẹ̀ náà ní pé yóò tó bọ̀fẹ́ra wọ́n ti ní kọ́mítì kan tó ní ṣe pẹ̀lú ètò àti máa gbé ètò yìí jáde táwọn èèyàn gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe yìí bó ni ó sì máa jáde táwọn èèyàn. a rí i pé láti bàtà ti bẹ̀rẹ̀ ó ṣe ṣe kọ́jọ́ pé ojú ẹnìkan nínú àwọn ẹni tí ń kádàánilẹ́kọ̀ọ́ yìí ọ̀tà kejì sí gbogbo wa sí gbogbo gbà yẹ wàá kadà mí lẹ́kọ̀ọ́ yìí. tòlátìgbà tó ti bẹ̀rẹ̀ títí ń lọ bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ń tó àwọn èèyàn lọ́wọ́. bó tilẹ̀ jẹ́ pé àníṣe aláìmọ̀ rí kọ̀m̀pléì níbí àti níbẹ̀ ọ̀. bí ẹni tó lọ ra síbi fídíò wọn pè ó díò làwọn bá. ẹni náà sọ pé àwọn ti ẹ̀bá ó ámbọ̀tì bá ti fídíò ṣe ṣùgbọ́n àyè ṣe tíńtìtì bọ̀ fúra nínú bí ó ti ṣe dáa sí tí gbogbo ara ẹ̀ ṣe ń lé ẹ̀rù tó bá ń ṣe bísíǹnẹ̀sì bí ó ṣe dáa sí náà ní ẹ̀ máa wá ṣùgbọ́n tí wọ́n pọ́n rẹ̀ so afẹ́gbé síta fún yín àti nínú negotiation tá pẹ̀lú àwọn tá a ní kámẹ́rà àwọn wájú wa ní à ń fẹ́ kẹ́ ẹ bá wa fún nínú yín nínú yín ẹ̀ àtòrí ẹ̀yin náà ti wà nínú yín abẹ́lómi ìtẹ̀bá mà àwọn táwọn náà jẹ producer and distributor mọ̀ ọ́ pé yọ wa producer and distributor torí káyọ̀ competition làwọn yìí no competition no development so nínú yín àwọn abẹ́lómi ẹ̀ ń ṣerú sẹ́ẹ̀ àbí nínú ẹlòmí tó abẹ́tẹ̀ náà mú ọgbà tí yín náà wá fún wa ẹ̀ bèrè àwọn kọ́mítì tó wà fún gbígbé ètò yìí jáde tọ̀rọ̀ ọlábẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ máa àbí abdulrazak àbí abdulaziz tó à ń fẹ́ kọ́tọ́ yìí pé a ní àwọn èèyàn lóríṣiríṣi àwa mú àwọn àkàntọ́ yìí pé àwọn náà máa dé yìí. mo rò pé yé wa ẹni títí ẹ bá dà tí ẹ bá rẹ bá dà láàfù. ọ̀wá ní ìmọ̀ ayé ojú tó kù bọ̀sẹ̀ àgbogbo dáńdẹ́kọ̀ọ́ tó ní máa ń ṣe àti ìtọ́jú tó gbọ́mọ̀sọ̀ àti tí mo máa ń ṣe láwọn àyè míì so àwọn eléyìí afẹ́gbé fún wa torí pé bí nǹkan yẹn ṣe ń lọ òpin wa òdodo ọ̀rọ̀ nìyẹn òpin wa ìyànjẹ́ pọ̀ bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ nìyẹn ẹ̀hẹ́ ìwé ti pa àwọn ṣe bísíǹnẹ̀sì o wọ́n fẹ́ kó yé wa o ẹ̀hẹ́ tó bá ṣe bísíǹnẹ̀sì ọdún mẹ́rin ọ̀ẹ́sílẹ̀ fẹ́ nìkan ó ti pé náà àbọ̀dún mẹ́rin ò tó aha nísìnyí ọ̀yẹ́ ó létò òpin wa bí ṣe lọ àwọn afẹ́ni tó jẹ́ pé àwọn náà fún wa ní ọ̀fọ̀ àwọn àwọn àwò síra wọn ẹni títí ẹ bá dá àti pẹ̀lú ògbọ́ ọlọ́run ní ọmọ àbá lọ eléyìí jẹ́ tí mo fẹ́ dúró ní ìsìn ọlọ́wọ́ bá kó gbàdúrà wa ọlọ́wọ́ kọ́ ara gbogbo wa lọ́wọ́ subhana kọ́ńtà ọkùnrin bá hàn mí ẹsẹ̀ máa ń lẹ́ ilé ẹ̀fẹ́ ilé ẹ̀fẹ́ fún ọkọ̀ ọ̀tún. Thank you. alhamdulilayi gbogbo akọ́kọ́ ẹgbẹ́ kí ni aṣọ ibi ìjọba ọkùnrin náà kọ́ ìrà. ẹ nígbà tó jẹ́ pé ìjókòó sunna lélẹ́yìí èyí tí àbá abdulaziz sọ ń bíbí àná kọ̀ pé àwọn máa ń ṣe láyè ìbòrí ẹ má ṣe ń bì ẹni tó fẹ́ sọ pé ìlú ọkọ̀ bá fẹ́ràn kò ní ìdíkẹ́ ìrọ̀ sọ fún àbí òye wa tó àwọn pé ẹ sọ òun báwọn náà sọ lóun ká òun jíjẹ àná. Ọ̀gbọ̀n alhamdulilayi gbọ̀dọ̀ kí mo bá fẹ́ rẹ̀ ọlọ́sẹ̀ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ìlú ni àwọn ìmọ̀ wa. Ní bí a ṣe pọ̀ tó lè àwọn èyí pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn wá ní àwa nìkan ó sì yẹ kí ẹwọ́ tẹ̀lé àwọn àti àwọn tí a ti gbé fámìlì ṣe ìwọ́n tí wọ́n ti pé bí wọ́n ti kò dé yìí àìdí pọ̀ ṣe ọlọ́mọ náà ti ràn àwọn àgbéyà tó wá ẹjẹ́ kí àwọn pẹ̀lú àwọn tí a ti gbé ọmọ ìyá ní ẹ̀jẹ̀ lọ́kùnrin àti ní obìnrin bí wọ́n tẹ̀síwé náà fún wa bákan náà àárín pé ìjọba bábà ni à ń fi ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú ìdí òkèèrè ní ìjókòó ní oṣooṣù so ọdún tí a máa rántí àwọn ìmọ̀ra nínú ọ̀dúà ní a máa ń ṣe ọ̀dúà ọmọ tẹ̀sán náà fún wa. ìkéde tí ó wà tí wọ́n ti kí ìbéèrè tí ó kọ́ wáyé